السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba subhanahu wa ta'ala àbí ọlọ́run ọba kó má ṣe gba ọpẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kó ṣe àlékún ìdáyà wa àlékún ìmọ̀nà wa oore tí ọlọ́run ọba ti ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kó jẹ́ kí ó bàjẹ́ àwọn ilé tí a ń tọrọ lóore kọ́lọ́n kó má ṣe ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti ń bá bọ̀ láti àwọn ọ̀sẹ̀ tí ò ní dín bí ọ̀sẹ̀ márùn-ún sẹ́yìn òun náà ni ọ̀rọ̀ nípa asbabu al-asbabu alijalibatu li mahabbatillah kayfa yuhibbuka Allah ya abdallah ìwọ tí o jẹ́ ẹrú sin ọlọ́run ọba kí ni àwọn nǹkan tó máa ń jẹ́ sábàbí kí ọlọ́run ọba rẹ kó nífẹ̀ẹ́ rẹ kọ́lọ̀ kó má ṣe nífẹ̀ẹ́ ẹnìkọ̀ọ̀kan wa olórí tí ó yẹ ká máa wá nílé ayé òun náà ni wípé kí ọlọ́run ọba kó nífẹ̀ẹ́ wa kí ọlọ́run kó nífẹ̀ẹ́ wa kó sì jẹ́ pé ìfẹ́ ọlọ́run ọba yìí á máa jẹ́ sábàbí dáadáa fún wa tí èèyàn bá lóhun nífẹ̀ẹ́ ọlọ́run ọba àlékí ọlá tí ọlọ́run bò bá nífẹ̀ẹ́ èèyàn ìgbìyànjú èèyàn ti já sásán kọ́lọ́run bá kó má jẹ́ kí gbìyànjú ẹnìkankan wá já sásán ló fi jẹ́ pé ohun tí mùsùlùmí ní ìdí ni wípé mùsùlùmí gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ọba kọ́lọ́run ọba náà sì nífẹ̀ẹ́ ọlọ́run ò ní nífẹ̀ẹ́ èèyàn tí èèyàn bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba a lè rí ìfẹ́ ọlọ́run ọba àyàfi kó ṣe wípé ìfẹ́ tí àwa gan ní sọ́lọ́run ọba ó ṣáájú téèyàn kan bá nífẹ̀ẹ́ ọlọ́run bó ló ṣe fẹ́ kọ́lọ́run ọba nífẹ̀ẹ́ òun ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ máa gbìyànjú lórí bá a ṣe máa nífẹ̀ẹ́ ọlọ́run gbogbo iṣẹ́ tá a máa ṣe tó máa jẹ́ ká nífẹ̀ẹ́ ọlọ́run a gbọ́dọ̀ máa ṣe torí táwa bá ti nífẹ̀ẹ́ ọlọ́run ọba ìfẹ́ tá a ní yìí ó máa jẹ́ sábàbí ká lè máa ṣiṣẹ́ dáadáa àwọn iṣẹ́ dáadáa tá à ń ṣe yìí máa jẹ́ sábàbí kọ́lọ́run ọba lè nífẹ̀ẹ́ wa. ọlọ́run ní walladhina amanu ashaddu hubban balila. ọlọ́run ni, ẹ̀rí àwọn onígbàgbọ́ òdodo wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ kọ́lọ́run ọba kó má ṣe fi gbàgbọ́ sí àwa náà ọlọ́run ọba wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọba ọlọ́run ní àwọn ẹni tá à ń sọ yìí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run náà ló fi jẹ́ wípé ìfẹ́ tá à ń sọ yìí ó gbọ́dọ̀ jẹun tó wà mushua mushua love ni ìfẹ́ alimahabatu mina tọrọfẹ́yìn ni ìfẹ́ ní apá kan àti apá kejì ni ló fi jẹ́ pé ìfẹ́ ọlọ́run ọba sì ni òun la gbọ́dọ̀ máa wá tí a bá ń wá ẹ̀yọ́nú ẹ̀yọ́nú ọlọ́run la gbọ́dọ̀ máa wá àwọn èèyàn dààmú títí wọ́n dààmú wọ́n wẹ̀ ìyọ́nú ayé wọ́n wẹ̀ ìyọ́nú ayé náà wọ́n wá tún rí ìyọ́nú ayé torí wípé rídọ̀ náà ti gọ́yà tún la tún rọ̀kì ìyọnu ayé yìí orí nǹkan kan ni èròǹgbà kan ni téèyàn lè lépa bá mo fẹ́ káyé nífẹ̀ẹ́ mi mo fẹ́ káyé yọnu sí mi à wàá kàn ṣe ni o torí pé kò sí tó lè ṣe tó bá fi tẹ́ àwọn kan lọ́rùn inú àwọn kan ò ní dùn sí i ohun tí wọ́n ṣe tó ń wo gẹ́gẹ́ bí iṣẹ́ olóore iṣẹ́ aburú ni lọ́dọ̀ ẹlòmíì lẹ́fí máa gbọ́ nínú ọ̀rọ̀ yorùbá ń gbà mí wọ́n sọ wípé èèyàn kan ó jẹ́ tí ń ṣèwòsàn tó sì ní gbìyànjú tó sì máa ń tọ́jú àwọn èèyàn dáadáa níbi tó ti ń tọ́jú àwọn èèyàn ṣẹ̀mẹ́pà wá wò pé iṣẹ́ dáadáa lẹ́ni ń ṣe ó ń tọ́jú àwọn aláìsàn ó ń tọ́jú àwọn aláìsàn pẹ̀lú ìmáa fún wọn ní oògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn ọ̀lànà tá a tún máa fi ń ṣèwòsàn àwa máa wo pé ṣé olóore ló ń ṣe inú á sì máa bí àwọn kan torí pé bóyá nú àwọn tó ń wòsàn yìí àwọn ò fẹ́ kán lálàáfíà torí pé ìlàlàáfíà yẹn ó lè jẹ́ sábàbí wàhálà fáwọn látara pé kẹ́ni má bàa lálàáfíà ẹni tó ń jẹ́ sábàbí kẹ́ni lálàáfíà àwa ní ṣòro lọ́dọ̀ títí wọn ló fi jẹ́ wípé béèyàn kan bá ń yọ ẹ̀dánú ìṣesí yìí á sì máa fi bàwọn ẹlòmíín nú jẹ́ ló fi jẹ́ pé ta máa ń wá òun náà ni ìyọ́nú ọlọ́run pé a fẹ́ tẹ́ ọlọ́run ọba lọ́rùn gbogbo ń tá a bá ti ṣe àbí ń tá ń ṣe àbí ń tá máa ṣe nígbà tá a bá ti rí wípé a ọlọ́run bá yọ́nú sí kí la tún wá káàkiri inna Allaha yuhibbu tawabin wa yuhibbu al-mutatahirin ọlọ́run ló nífẹ̀ẹ́ sí àwọn tó máa ń túbá tó máa ń kúrò níbi ẹ̀ṣẹ̀ wa yuhibbu al-mutatahirin ọlọ́run nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ń ṣe mímọ́ wọ́n máa ń fọ ẹ̀mí wọn mọ́ wọ́n máa ń fọ ara wọn mọ́ àyè tí wọ́n ń lò tí wọ́n máa ń fọ mọ́ ọlọ́run nífẹ̀ẹ́ wọn ìwọ ẹni tí máa ń ṣe ṣìnà ó lóun ò ṣe ṣìnà mọ́ ṣe mẹ́ pé irú eléyìí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n bọ́lá ń ṣe nífẹ̀ẹ́ sí pé kò ṣe ṣìnà mọ́ yìí àwọn kan wà tínú a máa bí wọn ni àti ẹ̀mọ́rú ẹ̀sìn tó wà lọ gbà torí pé ńgbà tí wọ́n lóun ṣe ṣìnà mọ́ yìí ọjà àwọn kan ti ń bàjẹ́ nìyẹn ọjà ṣìnà làwọn kan ń tà ẹni tó ń ta rọ́bà tán fi ń ṣe ẹni tó kọ́ òtẹ́ẹ̀lì tán fi ń ṣe ṣìnà ọjà tí wọ́n ti ń bàjẹ́ ló fi jẹ́ pé ẹ̀kọ́ rí wọ́n á ní ọkọ̀ tí ẹ wá ẹni yẹn ti ni bóyá ẹni ọlọ́run ni tí máa ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba dáadáa nígbà tó bá wá lọ́wọ́ àbọ̀ wọ́n á ní àwọn oníbàjẹ́ nì torí pé gbogbo wáàsí tó ń ṣe yẹn tẹ bá wò ẹ́ rí pé káàkiri láwọn àyè ń bò mí ẹlòmíì á complain pé àwọn àfáà súnà yẹn wọ́n ti bà business jẹ́ fún wa àwọn àfáà súnà yẹn wọ́n jẹ́ kátà mọ́ gbogbo àwọn customer ni wọ́n ti là lójú wọ́n ti sọ fún wọn pé jálá bí ó da oògùn ó da àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti sọ fún wọn pé ṣíríkù ó da kódà ń gbà kan tí kan máa bínú nígbà tó máa sọ̀rọ̀ ó sọ̀rọ̀ pẹ̀lú bínú ó lọ́n ti ní mọ́lúdì ò dá wọ́n ní jálàbí ò dá wọ́n nígbà ò dá wọ́n lásàlátù ò dá ẹ̀dẹ̀ wò wọ́n gbogbo táwa fi ń ṣóúnjẹ wọ́n sì gbogbo ẹ̀ pọ́npọ́n sì wá wò wọ́n ṣé pé ẹni tó bá ń ṣerú eléyìí tó ń pèpè lọ síbi ẹ̀yin èèyàn ẹ má ṣe bíbí àwùdá o ẹni tó bá ń pèpè lọ síbi irú nǹkan báyìí ṣé mi pé inú àwọn kan ò ní dùn sí tó bá wá jẹ́ pé ẹni yẹn náà wá pé káwọn èèyàn yọ́nú sóhun kí inú wọn dùn sóhun kí gbogbo èèyàn láìpẹ́ òun ẹ̀rí pẹ̀lú ẹni báyìí kò ní kẹsẹ̀ járí níbi tó iṣẹ́ tó ń ṣe ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí ìyọ́nú ọlọ́run la gbọ́dọ̀ máa wá ìfẹ́ ọlọ́run bá la gbọ́dọ̀ máa wá la fi wá ń ṣe àwọn àlàyé fún wa kí làwọn sábàbí tó lè jẹ́ ká rí ìfẹ́ ọlọ́run ọba kọ́lọ́ máṣẹ́ nífẹ̀ẹ́ wa nínú àwọn ìta ti sọ síwájú al-qira'atu minal mushaf tá a bá fẹ́ kọ́ lọ́wọ́ nífẹ̀ẹ́ wa ká máa ka alukurani dáadáa tá a bá wá fẹ́ máa ka ká máa ka láti inú mushaf ká gbé kurani dání ká gbé kurani dání ká wá máa ka láti inú ẹ̀ eléyìí máa máa jẹ́ sábàbí kọ́ lọ́wọ́ bá kó nífẹ̀ẹ́ wa nínú ẹ̀ at-taqarrub ila Allahi ká máa súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú ká máa yan náfìlà abáfọ́ òfẹ́ kọ́ lọ nífẹ̀ẹ́ ni you want Allah to love him. you want why you sleeping ẹni tó bá fẹ́ kọ́ lọ́wọ́ nífẹ̀ẹ́ òun nígbà tó ń ṣe lẹ́kṣọ̀ lọ́wọ́ kò ní máa sùn kò ní máa ṣeré torí kó fẹ́ kọ́ lọ́wọ́ nífẹ̀ẹ́ òun kọ́ lọ́wọ́ máa ṣe nífẹ̀ẹ́ òun kọ́ lọ́wọ́ kó nífẹ̀ẹ́ gbogbo wa nǹkan ẹlẹ́ẹ̀kejì ànáwó àfẹ́ àmàyànnáfílà tó pọ̀ wàá máa takarọ̀bù ilayya kò sí bẹ́rù ṣe fẹ́ súnmọ́ lọ́wọ́ bá tó dà gẹ́gẹ́ bí kó máa ṣe nǹkan ọ̀ràn yàn wàlá yazalu al-abd yataqarrabu ilayya bin nawafil ẹrú òwà níyẹ kò ní gbò lẹ́nu tó ń súnmọ́ lọ́wọ́ bá sí pẹ̀lú ìmáṣe nawafil tàbá ti ń ṣe àwọn nawafil yìí a máa faka súnmọ́ lọ́wọ́ tàbá ti ti ń súnmọ́ lọ́wọ́ ọba àlékè ọlá ulaika al ni wọ́n ẹni nínú tó máa jẹ́ sábàbí kọ́lọ́ nífẹ̀ẹ́ wa al-iktharu min la ká máa rántí ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ ẹni tó bá rántí ọlọ́run ọlọ́run bá máa rántí ẹ̀ ẹni tó bá gbàgbé ọlọ́run ọlọ́run á sòun náà lẹ́ni ìgbàgbé kọ́lọ́run bá kó má ṣe wá ní ẹni ìgbàgbé o. bákan náà ìsáàrù mahabbatullahi mahabbatillah ala mahabbatika wa mahabbati ghayrihi òun ni pé ìfẹ́ ta ní sọ́lọ́run ká jẹ́ kó lékè ìfẹ́ ta a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ju ara wa lọ a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ju ìyàwó wa lọ a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ju ọkọ wa lọ a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ju àwọn ọmọ wa lọ a nífẹ̀ẹ́ ọlọ́run ọba ju olórí wa lọ a nífẹ̀ẹ́ ọlọ́run ju ọ̀rẹ́ wa lọ eléyìí ló máa bí wípé ọjọ́ tó bá sọ̀rọ̀ tó bá takò tọlọ́run tọlọ́run la máa gbọ́lá fún àní tẹ̀lé ti ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú àwọn nǹkan tí àwa fi kún òun náà ni máàrífàtù wà fáhàmù asma'illahi al wàsífàtìhì àlùlìyà òun náà ni wípé ká láti gbàgbọ́ yé àwọn orúkọ ọlọ́run ọba àti ìròyìn ọlọ́run ọba béèyàn bá mọ àwọn orúkọ yìí ó máa ma jẹ́ sábàbí dáadáa fún yàn téèyàn bá gbàgbọ́ yé orúkọ yìí á máa jẹ́ sábàbí kí a mọ ọlọ́run ọba ọlá ẹ rí bá sọ fún wa nínú pé wàlíláhìl asmaul husna bíhà. ọlọ́run ní ọlọ́run ọba yìí ní orúkọ tó rẹwà ẹ máa fi pe ọlọ́run ọba àlekè ọlá falilahil asmaul husna fad'uhu biha àwọn orúkọ tó fáyín dáadáa lórúkọ ọlọ́run ọba kullu ismi min asma'illah hasanu kò sórúkọ kan ní orúkọ ọlọ́run tí ò rẹwà kò sì sórúkọ kan ní orúkọ ọlọ́run ọba tí ò dáa ká máa rántí orúkọ yìí ká gbọ́ àgbọ́yé ẹ̀ a máa bi sábàbí kọ́lọ̀ ọba kó nífẹ̀ẹ́ wa kọ́lọ̀ kó má ṣe nífẹ̀ẹ́ nìkankan wa. anabi wa muhammad sallallahu alayhi wa sallam Oni ní lillahi tis'u wa tis'una isma ó ọlọ́ọ̀ba ní orúkọ tí ò dín ní ninety nine man hafizaha dakhala al-janna ó ní ẹnikẹ́ni tó bá há àwọn orúkọ yìí sórí àwa àlùjànnà wa man ahsaha dakhala al-janna ẹni tí ń bá máa ń ka àwọn orúkọ yìí àwa àlùjànnà kọ́lọ̀ ọba kó má ṣe jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká wọ àlùjànnà kọ́lọ̀ kó má ṣe ọmọ náà nínú ọ̀rọ̀ ibnu qayyim rahimahullah ó ní min ajabi al-ujubi min ajabi al-ajab an ta'rifahu thumma la tuhibbu ó ní ó máa jọni lójú kọ́ sọ pé èèyàn kan mọ ọlọ́run ọba kò wá nífẹ̀ẹ́ ọlọ́run bó ló ṣe fẹ́ jẹ́ kéèyàn mọ ọlọ́run kò mọ̀ pé huwa Allah òun lọ́ba tó dání tó ń pèsè fún ni tó ń mójútó ni tó sì yẹ ká jọ́sìn fún kéèyàn mọ̀ kóhun lọ́lọ́run kéèyàn má wá nífẹ̀ẹ́ huwa rahman kéèyàn mọ̀ pé ọlọ́run ọba àyájọ́ kí ayé ni ọba tí máa ń kẹ́ gbogbo ẹ̀dá ni ẹni tó ṣe tiẹ̀ tí ò ṣe ọba tó máa ń kẹ́ wọn ni huwa salam kéèyàn mọ̀ pé ọlọ́run ọba yìí ọba àlàáfíà ni huwa tí ọba yìí ni máa wo ni sọ kéèyàn ọba yìí láwù kamal sifatu kamal ẹ̀kọ́ ọba ọba báwo lèèyàn ṣe ní nífẹ̀ẹ́ ọlọ́run ọba kéèyàn mọ̀ pé ọlọ́run ọba yìí alwahidu asọmadu alfarudu alahad kéèyàn mọ̀ pé ọlọ́run ọba yìí ọba àṣọ ni ọba ọ̀kan ṣoṣo ni ọba tí gbogbo ẹ̀dá máa ń ronú kan ni ẹni tó jẹ́ kèfèrí àtẹni tí ò ń ṣe kèfèrí ẹni tó jẹ́ mùsùlùmí àtẹni ò ń ṣe mùsùlùmí gbogbo wọn pátápátá bihaja ilayhi gbogbo wọn lọ ní bùkátà sọ́dọ̀ wọn báyìí wa kulluhum yaljauna ilayhi gbogbo wọn náà lọ máa ń gbé bùkátà wọn lọ bá ọlọ́run ọba àlékè ọlá wala yufarriqu baynahum fi i'tahihim hawaijihim ọlọ́run ò sì kì í yapa kò ní ṣe wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ pé eléyìí ṣe tèmi èmi eléyìí ò ṣe tèmi gbogbo wọn pátápátá lọ́lọ́run ọba máa ń fún ní ohun tí wọ́n bá tọrọ wa atakum min kulli ma sa'altumuh ọlọ́run ní gbogbo ohun tẹ́ bá béèrè lèmi ọlọ́run ọba máa ń ṣe fún yín èèyàn ò ní mọ ọlọ́run ọba àlékè kó má nífẹ̀ẹ́ ọlọ́run ọba nínú tí máa ń yani lẹ́nu antuhibbahu òun náà ni wípé kó wá ló nífẹ̀ẹ́ ọlọ́run ọba thumma la tuti'uhu kó wá máa kó má tẹ̀lé ọlọ́run ọba. ẹ rí i pé ọ̀rọ̀ àwọn èèyàn ó máa ń pani lẹ́rìí lọ́gọ́rọ̀ gbà á ní àwa anífẹ́ ànọ́bì anífẹ́ ànọ́bì gan ẹ̀ẹ́mọ́ lùdì tá à ń ṣe yìí ìfẹ́ ànọ́bì ni à wọ́n wá sọ fún ẹ pé ànọ́bì ìfẹ́ wa dà àlìbíà ó kàn ń pàpè mọ́ra ìfẹ́ nì látúhìbùhù hakọ́d ó nífẹ̀ẹ́ ànábì wọ́n sọ pé àwọn ìyàwó ànábì bọ́n ṣe máa ń rìn ní bọ́n ṣe máa ń múra ní ìṣesí tó máa ń ṣe ní ọ̀n wá báyàwó tiẹ̀ bẹ́ẹ̀ àbíwò obìnrin ọ̀bẹ bẹ́ẹ̀ ó wá ń kílèmù pé nífẹ̀ẹ́ ànábì irúfẹ́ wo ló ń pè yẹn jọ̀mọ́ ìfẹ́ ẹnu ìfẹ́ ẹ̀rọ lélẹ̀ yìí ó ló ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlá ànábì máa ń kírun ànábì máa ń gbàwẹ̀ ànábì máa ń yan zaka ànábì máa ń so ẹbí pọ̀ ànábì máa ń ṣe dáadáa fún ẹni tó mọ̀ rí àtẹni tí ò mọ̀ rí ìwọ wa tẹ̀ lánàbì lórí gbogbo eléyìí ó wá tún pe àpèmọ́ra pé wọ́n náà nífẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam wọ́n ṣàlàyé fún ẹ àkídàtú Muhammadin sallallahu alayhi wa sallam àwọn àdìsọ́kàn tànàbì ní sallallahu alayhi wa sallam ìgbàgbọ́ tànàbì ní kéèfà yata'amalu ma'a rabbihi azza wa jal wọ́n ṣàlàyé fún ẹ bí ànábì sallallahu alaihi wasallam bó ṣe máa ń bá ọlọ́run ọba rẹ̀ lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú jẹ́jẹ́ pẹ̀lú ìmàtẹ̀lé àṣẹ rẹ̀ ìwọ wa tẹ̀ lánàbì lórí eléyìí ó wá ń kílèmù onífẹ́ ànábì sallallahu alaihi wasallam fa innaka la tuhibbuhu ó nífẹ̀ẹ́ ànábì ó sì nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ni ìrì ànábì bá mi sọ fáwọn èèyàn in kuntum tuhibbuna Allah tó bá ṣe pé tòdodo bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé nífẹ̀ẹ́ ànábì yẹn tó bá jẹ́ pòdodo lẹ nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba tó tọ́ fattabi'uni ẹ tẹ̀lé ànábì yuhbibkumullah tẹ́ bá ti tẹ̀lé ànábì ọlọ́wọ́n ọba máa nífẹ̀ẹ́ yín wa yaghfir lakum dhunubakum gbogbo ẹ̀ṣẹ̀ yín eléyìí tó kéré àti tó tóbi ọlọ́ọ̀bá máa ṣàforíjì gbogbo ẹ̀ fún yín ṣùgbọ́n àwọn èèyàn wọ́n máa ń pe àpèmọ́ra ìfẹ́ nì torí wípé kí ni wọ́n máa ń sọ pé innal muhibba lima yuhibbu muti'i wọ́n ní ẹ̀rí ẹni tó bá nífẹ̀ẹ́ nǹkan ó máa ń gbọ́rọ̀ sí nǹkan yìí lẹ́nu ni bó o bá nífẹ̀ẹ́ ànábì o ní láti máa gbọ́rọ̀ sí ànábì lẹ́nu tó o bá nífẹ̀ẹ́ ọlọ́run wàá máa gbọ́rọ̀ sí ọlọ́run bá lẹ́nu. alimam ibn qayyim rahimahullah lọ́fi ń sọ wípé wàmínà àjẹbù nínú tí máa ń yáni lẹ́nu òun náà ní pé à ń tu hibbahu òun náà ní kó o lóo nífẹ̀ẹ́ ọlọ́run ọba tó mà láti dé ẹ̀rù kó o má wàá tẹ̀lé kó o má gbọ́rọ̀ sọ́nà ọba lẹ́nu nínú tí máa ń yani lẹ́nu jùlọ antu bí ahu antu bí ahu kó ló mọ lọ́wọ́n ọba àlékè ọlá nígbà tó mọ lọ́wọ́n olóò nífẹ̀ẹ́ ọlọ́wọ́n nígbà tó nífẹ̀ẹ́ ọlọ́wọ́n olóò ń tẹ̀lé ọlọ́wọ́n ọba àlékè ọlá nígbà tó wá ló ń tẹ̀lé ọlọ́wọ́n wala taf'al kó má wàá gbìyànjú láti máa ṣe ohun tó yọ náà bá nu láti máa mú àwọn òfin ọlọ́wọ́n bá ṣẹ ó dẹ̀ ń kílèmù pé wọn náà ń tẹ̀lé òfin ọlọ́wọ́n bá eléyìí ó jẹ́ àdánwò tí ayé kó sílé nì ọ̀gọ̀rọ̀ èèyàn ní máa ń kílèmù pé òun nífẹ̀ẹ́ ọlọ́run tí ò ní fi ṣiṣẹ́ tá a bá fẹ́ kọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ wa a gbọ́dọ̀ gbìyànjú láti dá ọlọ́wọ́n bá mọ̀ ká mọ̀ ọlọ́wọ́n bá àlékíọlá ọlọ́wọ́n bá àlékíọlá ní àwọn orúkọ tó pọ̀ ahabul asma ila Allah èyí tọ́lọ́ ọba nífẹ̀ẹ́ sí jùlọ nú àwọn orúkọ ẹ̀ òun náà ni abdullah wa abdulrahman abdullah àti abdulrahman ọlọ́ọ̀ba nífẹ̀ẹ́ sí àwọn orúkọ méjì tó pọ̀ ọlọ́ọ̀ba nífẹ̀ẹ́ sí ju gbogbo àwọn orúkọ tó kù lọ abdullah abdulrahman àwọn yi ga, ẹ̀rí nínú gbogbo orúkọ ọlọ́wọ́n ọba àkínbáyàn jẹ́ allah àkínbáyọ̀ jẹ́ rahman kẹwàá débi òde kan kọ́ lọ́fẹ́ sọmọ lórúkọ kọ́ wá la fẹ́ sọ ní allah ṣe ti gbọ́ rí kò pọ́ síbi abdullahi ni wọ́n á pè báwọn èèyàn kan bá fẹ́ borúkọ yẹn jẹ́ kí náà máa pè é jọmọ wọ́n á pè ní abudu àbí ẹrú ṣùgbọ́n ẹrú wo ẹrú wo làwọn fẹ́ abdullahi nínú orúkọ tí èèyàn ń bọ́ lọ́wọ́ bá jẹ́ òun ni arahman kẹwàá débi kan kọ́ sọ pé à afa arahman kò pọ́sibù afa arahman kò pọ́sibù tọ́wọ́n yọba sọ pé afa arahman mistake nìyẹn àkọrẹ́ ti wọn pé afa abdulrahman àwọn orúkọ tó kù wa lè jẹ nínú orúkọ ọlọ́run arahim àwa lè máa jẹ rahim nínú orúkọ ọlọ́run alaziz àwa náà lè máa jẹ́ aziz nínú orúkọ ọlọ́run asalam àwa náà lè jẹ́ kí ni salam nínú orúkọ ọlọ́run ọba ashakur àwa náà lè máa jẹ́ shakur ṣùgbọ́n ẹ̀rí pé gbogbo èyí tí mo lá lè máa jẹ́ yẹn kò sí alif àti láàmú wájú ẹ̀ mo sọ pé ashakur ẹ̀rí pé mo pe a kí n tó pe shakur ashakur ọlọ́run ló ń jẹ́ yẹn. bọ̀ àwa lè jẹ́ ṣàkúrò wa qalilun min ibadiya ṣàkúrò ṣàkúrò èèyàn lè jẹ́ bẹ́ẹ̀ rahim ọlọ́ni bílí mu'minina rọ̀húfù rahim ọlọ́ni ànábì rọ̀húfù ni ọlọ́ni ànábì rahim ni ṣùgbọ́n kò kí ń ṣe kò lẹ́ ṣe arọ̀him tó bá ọlọ́run bá nìkan ló lẹ́tọ̀ọ́ sí yẹn kọ́lọ́run bá kó fi wá ṣe fún gẹ́ dáadáa àwọn orúkọ ọlọ́run ọba tí a bá mọ̀ tá a mọ̀ túmọ̀ ẹ̀ a máa lapa lórí ìgbésí ayé wa àwọn orúkọ tá fẹ́ mọ̀ yìí sì ni ká mọ̀ èyí tó jó orúkọ ọlọ́run ọba ń bẹ bóyá ìtọ́nà ọba dárúkọ nínú Qur'an àbí ìtànàbí tọ́ka sí ká sì mọ̀ àwọn èyí tí ò kì í ṣorúkọ ọlọ́run táwọn èèyàn máa ń pè mọ́ ọlọ́run ọba àwọn orúkọ yìí náà pọ̀ tó jẹ́ pé kò sí ní orúkọ ọlọ́run ṣùgbọ́n èèyàn máa ń pè orú ọlọ́run ọba bẹ́ẹ̀ pàápàá jùlọ láwùjọ ti wà nínú ẹ̀ sọ̀búrù àríkọ́mọ mi máa ń jẹ́ àbùtù sọ̀búrù ṣùgbọ́n sọ̀búrù yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ nínú ẹ̀ ní jẹ̀líìl àlìjẹ̀líìl ò fẹsẹ̀ rinlẹ̀ nínú orúkọ ọlọ́run àní máa pè yàn ní abdul jẹ̀líìl ṣùgbọ́n a lè pè ní jẹ̀líìl nínú ẹ̀ ní rashid rashid ò fẹsẹ̀ rinlẹ̀ nínú orúkọ ọlọ́run a lè pè yàn rọ̀ṣíìd àbí ká pè ní rọ́ṣíìd a lè pè ní rọ̀ṣíìdẹ̀ àbí ká pè ní rọ́ṣíìdẹ̀ méjèèjì ló wọlé ṣùgbọ́n àwọn ni wá sọ pé Abdul Rasheed tabarẹ tó ń jẹ́ àwọn orúkọ yìí ká pè wọ́n sí àkíyèsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Al-Khafidu nínú orúkọ tó gbajúmọ̀ kò sí nínú orúkọ náà ọba kọ́lọ̀ fi wá ṣe kò ń jẹ́ dáadáa gẹ́gẹ́ bí àwọn afáàṣì ṣàlàyé àmọ́ àwọn orúkọ yìí àmọ́ tí wọ́n agbó àgbọ́yé ẹ̀ a lè fi bẹ́ẹ̀ lọ́wọ́ pẹ̀lú wípé ká pe ẹyọ kọ̀ọ̀kan ẹ̀ ya rahman irhamuni ọba oníkẹwàá kẹmi ya salam salimuni ọba àlàáfíà wa fún mi lálàáfíà a lè máa fi bẹ́ẹ̀ lọ́wọ́ bá bẹ́ẹ̀ a sì lè máa fi ṣe zikir ká máa fi ṣèrántí ọlọ́run ká máa kà látòkè délẹ̀ الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار كما كا àfihàn ti ọlọ́run káde máa ronú sí ìtumọ̀ ẹ̀ àwa gbọ́dọ̀ ṣọ́ra níbi àwọn oríṣiríṣi ohun táwọn èèyàn máa ń ṣe yàlà yàlà yàlà yàlà yàlà eléyìí ò dà yàlà yàlà yàlà yàlà yàlà yàlà yàlà yàlà yàlà. ele gan kò tiẹ̀ ìṣorúkọ ọlọ́run gan là ń pè mọ́ torí ń pọ ọlọ́run kì í jẹ́ láàwù ọlọ́run jẹ́ kí ni láàwù kí ló ń jẹ́ láàwù kò sínú èdè lárúbáwá ohun tó kọ̀ jọ ni pé láàwù òun ló ìwọ ẹni tó ìwọ ẹni tó ìwọ ẹni tó kí ló yá láàwù yá láàwù yá láàwù rárá yá yá yá ṣó ti yé táwọn èèyàn bá fẹ́ bá jẹ́ húwà húwà húwà húwà húwà húwà húwà húwà ọlọ́run má jẹ́ ká ọ̀yà kéèyàn kí làákà yìí bọ́ fún yàn torí pé àwọn ẹni kí ni túmọ̀ húwà húwà húwà àwọn gbà pé gbogbo nǹkan húwà ni gbogbo nǹkan láyè húwà ni gbogbo ìtumọ̀ ẹni pé gbogbo nǹkan ọlọ́run tó bá ní báírò húwà ni húwà ló ń ṣiṣẹ́ lára báírò húwà fóònù iná húwà gbogbo nǹkan húwà so wàá gbọ́dọ̀ gbìyànjú nínú ohun èdè tó kọ́mọ̀ láàrin ọmọ ìyá wa mùsùlùmí nílẹ̀ yorùbá òun náà ni pé ká máa sọ pé ọlọ́run ni ọlọ́run ni ọlọ́run ni afa ẹ̀ sì jẹun ọlọ́run ni afa ẹ̀ lè lọ́mọ ni ibi tá a jọ sọ lánàá ọlọ́run ni afa ẹ̀ bá wa kí àṣírí ni kí ló dé ọlọ́run ni eléyìí ò ṣe òtò dáa ṣùgbọ́n èèyàn máa ń ṣe tínú wá tún máa dùn kódà ó tún máa ń fi fún èèyàn ní lákọ̀ iná gíjẹ́ pé àfa ọlọ́run ni kódà ẹlòmíì lè kọ́ sára mọ́tò ẹ̀ ọlọ́run ni. ṣé ó ti yé ìtumọ̀ ẹ̀ ni pé húwà ìtumọ̀ ẹ̀ ni pé húwà so gbogbo eléyìí ká gbìyànjú ká ṣọ́ra fún un tí a bá mọ orúkọ ọlọ́run tí a sì gbọ́ àgbọ́yé nípa àwọn orúkọ ọlọ́run ọba yìí á jẹ́ sábàbí ká mọ Ọlọ́run Ọba tá a bá sì ti mọ Ọlọ́run Ọba ó máa ń jẹ́ ká nífẹ̀ẹ́ Ọlọ́run ìmọ̀ Ọlọ́run sì ni ló máa ń jẹ́ kéèyàn dúró déédéé ẹ rí i pé ànábì wa Yunus alayhi salam nígbà tó bá rẹ̀ nínú ẹja tí ẹja gbé mi nínú omi kí ló ṣẹlẹ̀ Ọlọ́run Ọba ló pè la ilaha illa anta kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ síjọ́sìn àyàfi ìwọ Ọlọ́run Ọba subhanaka ìwọ Ọlọ́run Ọba mímọ́ fún ẹ ìní kó tùmínà gọ́ọ̀lì mi alábòsí lè mi o kí ló bí ó dá ọlọ́run bàbọ̀ ó mọ ọlọ́run ó mọ̀ pé la ilaha illa anta kò sẹ́ni tó lè ni kò sọ ọlọ́run kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí jọ̀ọ́ jàyà fún ọlọ́run ọba mímọ́ ni fún ẹ alábòsí lòun látàrí ọlọ́run bá là ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tó wà idhuma fil ghar ọlọ́run nígbà tí òun àtàbùbákiri wà ní kòtò idhuma bil ghar

àwọn èèyàn méjì kan wà níbì kan ó sì ṣe kẹta wọn torí bá ṣe wà mọ́ṣáláṣí tá bá ka gbogbo nǹka wa iye tó bá jẹ́ ká fi òǹkà tọ́ náà balẹ̀ lórí pẹ̀lú ìmọ̀ rẹ̀ kò ń ṣe pọ́nà tí wàá jókòó tí wàá mọ́ṣáláṣí bá ṣe wà yìí kẹ́lù bí wàá ṣìbò wá lọ́nà máa jókòó síbi ìyẹn ló jẹ́ káwọn kan kùnà tí wọ́n fi wò pé àwọn fẹ́ táṣọ funfun nípa páṣọ funfun tọ́ yẹn tánà bí bá ti dé àtàbúbákírì ọmọ wa jókòó sórí ẹ̀ ọmọ wa jókòó sórí ẹ̀ tó bá lọ́nà ọba ń bẹ pẹ̀lú wa mà iyatullah kò túmọ̀ sí pọ́nà wa wà pẹ̀lú wa fisikali ojókòó pẹ̀lú ṣùgbọ́n la yakhfa alayhi shay'un fil ardi wala fis sama nínú sọ́mà àti lórí ilẹ̀ nǹkan kò pamọ́ fọ́nà ọba huwa alladhi yusawwirukum fil arhami kayfa yasha ọba tó pè gbogbo yín ni nínú okùn yáyí bó ṣe fẹ́ nígbà tó náà bá ń pè gbogbo wa ní okùn ya wa àmà sí ń bẹ̀ jọ mọ́ àti ń bẹ̀ nígbà náà bá fáṣọ wa ya yuwal insan eré ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ọ̀rọ̀ kàbí rọ́bì kàlìkẹ̀rì kí ni tó tàn ẹ́ jẹ nípa ọlọ́run ọba rẹ̀ alladhi khalaqaka fasawwaka fa'adalak ọba tó dá ẹ fasawwaka ó ṣe ẹ́ ní kìnnìkéde sawwaka ó ṣe ẹ́ ní dọ́gbadọ́gba wà á dàlák ó sì ṣe ẹni déédéé ẹ̀rí pé ọlọ́run bá jẹ́ ká dọ́gba ẹwẹsẹ̀ tí ẹsẹ̀ kan bá gùn ju ẹsẹ̀ kan lọ ìrìn òní balance sàwùwáàkà ó ṣe wá ní déédéé dọ́gbadọ́gba tí ẹsẹ̀ kan bá ju ẹsẹ̀ kan lọ kò ní ṣe é ṣe déédéé àánú ọlọ́run ọba nìyẹn ẹ wojú wa ta fi ń ríran kọ́lọ̀ bá kó má gbójú lọ́wọ́ wa tẹ́ẹ̀dá bá fojú ẹyọ kan ríran tí ò fi kejì ríran ẹsẹ̀ a máa tà sí kọ́lọ̀ máa fi dán wa wò ṣùgbọ́n tí ìyọ́nà bá fẹ́rẹ̀ sàkó ìwọ náà díjú kan kò wá la ẹyọ kan kò wá ló fẹ́rìn láti ọ̀dọ̀ wa bí lọ sílé wa mẹ́ẹ̀ láti wájú mọ́ṣáláṣí lọ sọ́dọ̀ ti wa mẹ́ẹ̀ ẹsẹ̀ a máa tà sí ni sàwáàkà ọba tó ṣe ẹni kíni ó ṣe ẹni déédéé dọ́gbandọ́gba fàádàlákà fi ayi surati ma sha'a rọ̀kábàk àwòrán tó náà bá ẹgùn ra wọn ẹlòmíì ga gbé e ó ga ẹlòmíì ni bá ọlá kó kúrú bá ṣe ọba ẹlòmíì fẹ kó pupa ṣe tó pupa wá fẹ parí lórí ọlọ́wà ní kóun tún wá pupa pupa yà wá di funfun wọn bá máa pè é ní àfin ṣẹ́mẹ́pẹ́ tó jáfin yẹ kó tún máa dúpẹ́ fọ́lọ́run bá lè pé áá ah, ah, ẹ̀rí ni èmi tún ọlọ́run ó tún ṣe dáadáa fèmí jà àwọn òyìnbó gan lọ ẹ òyìnbó áfíríkà òun tó jẹ́ pé ọmọ èèyàn dúdú lòun ọlọ́run wá ṣòwò òun pupa púpọ̀ òun tún ju tòyìnbó lọ ṣẹ́mẹ́pẹ́ yóò máa dúpẹ́ ni tọ́ bá wá fẹ́ lómi lọ tọ́ bá fi àfin lọ ẹlòmíì pé àtìsà kan wà ọmọṣẹ aláàlẹyà ẹni dáadáa ni kódà àtùpà pálọ ni tó bá wà ń pálọ ẹ nílì láti tán náà ti pálọ níbi tọ́lọ̀ ọba fún wọn ní àwọ̀ pé wọ́n pupa dé ṣẹ̀fẹ̀ pé inú ẹlòmíì àti dùn pàápàá jùlọ ọkùnrin tó bá wò pé á ah, pupa pupa yìí náà o inú àti dùn kan ní á mọ̀ṣálà nígbà tó wá yọ lọ́lọ́run bá ní jí àfún ṣẹ̀mọ̀ pé the next ó lè ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lọ ṣe istikhara ẹ̀jẹ̀ lọ ṣe istikhara tó bá jẹ́ pé kò sí yẹn ni á tiẹ̀ ti kọ́kọ́ parí ètò àwọn máa bẹ́ lọ́hùn lé lórí ṣùgbọ́n àṣẹ ni ta ló dà fún ọlọ́run ọlọ́run ti fi ṣọlá ni fàáàlù lima yòrì ọba tí bá ń ṣe tó òun ọlọ́run ọba nú ètò ẹ̀ Aja dá gbogbo nǹkan rẹ̀ pé ti ṣe ilẹ̀ tí ò ní lè sọ̀rọ̀ kódà kò ní tó kò tún ní gbọ́ a máa pè ní adití a máa pè ní òbí eléyìí náà ọlọ́run dára náà ni àwọn èèyàn gbogbo gbìyànjú ṣùgbọ́n wọn ò ní rọ́gbọ́n ẹ̀dá wọn ò ní rọ́gbọ́n ẹ̀dá ó ti wà ní ètò ọlọ́run bá ni yóò wọ́n á bí i lárọ ẹlòmíì ò ń ṣarọ láti kékeré ṣùgbọ́n ásídẹ̀ǹtì máa ṣẹlẹ̀ ọlọ́run á gba ẹsẹ̀ á ní kò dẹ̀ lẹ́sẹ̀ kan àtàwọn gbogbo ilé ìtọ́lọ́run wá ṣe fún wa ìjọ mọ́ ọlọ́run fi dán wa wò ni o ọlọ́run fi ṣe kí ó fi dán wa wò téèyàn bá wá fẹ́ kọ́ lọ́run nífẹ̀ẹ́ èèyàn òun náà ní nǹkan tuntun tẹ̀lé nínú tí máa ń jẹ́ kí ọlọ́run bá kó nífẹ̀ẹ́ èèyàn mọ̀ṣáhádà tù ní ìmọ̀tí láhi àgọ́hìrọ̀ wà nípa àfihàn òun náà ni wípé ká máa wòye sí ká máa ronú sí àwọn ní àmìlá àwọn ìtẹ̀kùn ọlọ́run ọba lé wa lórí ó máa ń jẹ́ kéèyàn mọ ọlọ́run ó máa ń jẹ́ kéèyàn súnmọ́ ọlọ́run ó sì máa ń ṣokùnfà pé kọ́nà ọba nífẹ̀ẹ́ èèyàn ọlọ́run ni wà á gbàgbọ́ àlékún ní àmọ́hù wọ́n hírọ̀tà wà bàtìnà ọlọ́run lòun da òjò ìké òun lé yín lórí eléyìí tó fojú hàn sí tó pamọ́ ìkẹ́ tọ́nà bá ṣe fún wa àwọn ìkẹ́ yìí pọ̀ wal an'ama khalaqaha ọlọ́run ní nínú ìkẹ́ tó wọn náà bá ṣe fún yín al an'am àwọn ẹranko tí wọ́n ní ẹsẹ̀ mẹ́rin yẹn nínú ìkẹ́ ni tọ́nà bá ṣe fún yín o àwọn an'am yìí oríṣiríṣi nǹkan lọ́nà ọba parí sí wọn lára o tó máa máa jẹ́ àǹfààní fún yín ọlọ́run ní lákùn fi hadith on tó bá di àsìkò òtútù ó wà nù wọn ilé ìtẹ̀ máa fi ń gba ooru láyé àtijọ́ kò sí suẹ́tà suẹ́tà táwa náà tún lò lénìí ṣe bá rò òwú tọ́nà ọba dání ìdẹ̀kùn ọlọ́run ọba kan ni o ìdẹ̀kùn kan ni wàá máa náà fẹ́ ọlọ́run ní àwọn ẹranko tẹ́ rí yẹn táwọn èèyàn bá ti kó aṣọ ara ẹ̀ báyìí awọ ara ẹ̀ lásìkò tí ooru bá mú tó tútù bá mú àwọn èèyàn wọ́n wọ awọ ẹran a máa jẹ́ ìdáàbòbò fún wọn wà máa ní afẹ́ ọlọ́ni lára ẹran tẹ rí yẹn àǹfààní oríṣiríṣi ẹ̀rí nínú ètò ọlọ́ọ̀ba ọlọ́ni ká má jẹ lẹ́dẹ̀ ọlọ́ni èèwọ̀ ni ọlọ́run la ṣe léèwọ̀ fún yín ìmá jẹ òkú mbete ẹranko tó bá kú láì ṣe pẹ́ pa àlùmọ́ ìtẹ́tù wà dàm ọlọ́run lòun ṣe ẹ̀jẹ̀ ní jíjẹ fún yín òun ṣe léèwọ̀ wà láṣmọ̀lẹ̀ khinzir ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run léèwọ̀ ní ẹ gbọ́dọ̀ jẹ wà má uhilla li ghayri llahi bi àti gbogbo tó bá pa láti fi jọ́sìn fún nǹkan tó yàtọ̀ sọ́lọ́ wọn ba research kan wà ní ọdún kan ẹni yìí imú ẹ̀ fọ́ pé ah ọlọ́run ṣe máa ní ká má jẹ lẹ́dẹ̀ ṣèbọ́n ló dáa ọlọ́run ṣe ní ká má mutí ṣèbọ́n ló dáa àwọn nǹkan yìí ọlọ́run ní ká jẹ àǹfààní mi lè wà lára mi tọ́lọ́ bá bá dáa àlímà huma na àlímà ẹni tó bá mọ̀ jahila huma jahila ẹni tí ò bá mọ̀ nígbà míì àwọn nǹkan tọ́nà ni a má débẹ̀ yẹn àwọn àǹfààní ní ìwà tọ́nà ọba fi ń ṣe fún wa ẹ wà àwọn kòkòrò táwọn àwọn pé kò wúlò nínú ìlú kan àwọn aráàlú bá wo pé áá wàhálà ti pọ̀ jù bóyá nínú ìlú yẹn àwọn ẹ̀dá kan nú ẹ̀dá ọlọ́run disturb wọn àwọn ẹ̀dá kan nú ẹ̀dá ọlọ́run ó dàbí pé àwọn ẹyẹ ni wọ́n ń disturb wọn nígbà tẹ ẹyẹ wá ń disturb wọn ní òlú yìí wọ́n wá ṣe meeting pé gbogbo àwọn ẹyẹ yẹn àkúnjẹ wọn ẹ mọ àwọn ẹyẹ kéékèèké yẹn kí ni wọ́n máa ń korúkọ wọn náà náà àwọn ẹyẹ kéékèèké kéékèèké báyìí òdèrè kọ òdèrè jíjẹ ní òdèrè náà rárá orúkọ òyìnbó ẹ̀ mo ti ẹ̀fẹ̀ rántí báyìí ẹ̀jẹ̀ aṣáṣọ pé tíntìn náà gbogbo àwọn ẹran yẹn ṣe oúnjẹ tó bá wọ bìkọ́ ariwo wọn ò ní jẹ gbádùn kòkòrò ní tíntìn ibi tó máa ń jẹyàn lára bí ẹ̀fọn yẹn lẹ́ ń sọ òkè ẹyẹ kéékèèké yà bí àwọn ẹyẹ yìí bá dà wọ́n láàmú lòlò yìí wọ́n bá ṣe mítìn pé ẹyẹ apá gbogbo wọn wọ́n bá pa ẹyẹ nítòótọ́ wọ́n dẹ̀ sí ni bí àwọn hand ṣe bẹ̀rẹ̀ sí dà wọ́n láàmú nìyẹn gbogbo nǹkan oko àwọn kòkòrò bá bẹ̀rẹ̀ sí jẹ́ ìgbà yẹn náà wá ń realize pé ẹ̀hẹ́n aṣáwọn ẹyẹ tó ń pariwo sí wa létí yẹn ọlọ́run níṣẹ́ tó ń fa àwọn náà ṣe gbogbo àwọn kòkòrò yẹn oúnjẹ ẹyẹ ni látara pé ẹyẹ ń jẹ kò jẹ́ kó pọ̀ ní débi kó máa wá pa àwọn nǹkan táwọn èèyàn ń gbìn lára ṣùgbọ́n nígbà tí òfin sẹ́yẹ tó fẹ́ jẹ mọ́ gbogbo àwọn nǹkan yìí wá ń dà wọ́n láàmú ló fi jẹ́ pé ọlọ́run ọba ò kì í wéètì nǹkan àwa lè má mọ̀ jù tọ́nà ọba torí ẹ̀dá wọn wọ́n ní níbi research yìí ẹni ó lásídẹ̀ǹtì mú ẹ̀ fọ́ wọ́n wá fẹ́ ṣe surgery wọ́n wá ṣe surgery fún wọ́n wá wo gbogbo ike imú ṣe mọ̀ pé ike ló wà bí imú yìí wọ́n wá wo gbogbo ike imú tán lè fi replace ẹ̀ wọ́n rí àyàfi tẹlẹ́dẹ̀ ike imú ẹlẹ́dẹ̀ ni wọ́n wá lò tí wọ́n fi replace ike tó wà bí imú ẹni. E òun ni wọ́n lò tó ṣiṣẹ́ téèyàn kan bá wò pé kí ló dé tọ́nà fi dẹ́lẹ́dẹ́ gbò ní a ọlọ́run ni o máa jẹ lẹ́dẹ̀ bọ́ ìwà àǹfààní táwọn kan yọ jáde tó wá jẹ́ pé kò sí nǹkan míì tí wọ́n lè lo àyàfi yẹn alàyà alámùmọ̀nà kọ́là kan ọba tó dá gbogbo nǹkan ṣé kò mọ̀ wọ́n ni ọlọ́run bá mọ̀ wá ọlọ́run ni wàá máa náà fẹ́rẹ̀. ó ọ̀sà yẹn yẹza naam ó ní àti àǹfààní pọ̀ lára àwọn ẹran tó bá dá fún o wàmí ni àhàtà kùlùún ọlọ́ni nínú àwọn ẹyẹ àwọn ẹranko yẹn èyí tẹ̀ ń wà nù wọn à ń jẹ ẹran à ń à ń jẹ àwọn halal àbí oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò bá ti pa wá lára àbí ìtọ́lọ́wọ̀n ni a máa jẹ a máa jẹ tí ò bá ti lóró ejò ní oró ó lè pa wá lára àní bá wọn jẹ àwọn ẹranko tí máa ń fi èékánná pa ẹranko ẹgbẹ́ wọn ẹranko abìjà àbẹ ẹranko tó máa ń fi eyín ọ̀gàn tó máa fi ń pa ẹranko míì àní jẹ gẹ́gẹ́ bí olóńgbò gẹ́gẹ́ bí ajá gẹ́gẹ́ bí táígà àtàwọn fámìlì ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àní jẹ torí pé ẹran yìí ni ọkàn wọn máa ń le bá ti jẹ ti máa ń àwọn ẹran yìí ó máa máa jẹ sábàbí kí náà le. èyí tọ́lọ̀ wá ní ká jẹ ó pọ̀ lọ ṣúà èyí tọ́lọ̀ ní ká má jẹ nǹkan haram ohun tó ló ń kà ní ohun tó ló ń kà ní ẹ̀rí pé gbọ́dọ̀ fẹ́ ní má jẹ kan àwọn bọ̀ká lọ́nà fẹ́ sọ pé ẹ máa jẹ màálù ẹ máa jẹ wúrẹ́ ẹ máa jẹ àgùntàn ẹ máa jẹ tata kọ́nà wa fẹ́ máa yọ kọ̀ọ̀kan ìgbà wo ló fẹ́ ṣùgbọ́n kọ̀rọ̀ ra sọ àwọn èyí tí à ní jẹ àwọn míì wá wà sákàtà lọ́wọ́ ọlọ́run sọ̀rọ̀ pẹ́ yìí wá sọ̀rọ̀ pẹ́ yẹ ọlọ́run ní yáyọ alẹ́ la àṣìyá a ẹ má béèrè àwọn ìjúbìlà lákùn tàṣùkùn tó bá sọ fún pé báyìí ni ó máa kó wàhálà báyìí àfáàṣà lè jáyán àfáàṣà lè jáyán ṣe máa ń jáyán lọ́dọ̀ kìí ṣé wàá jáyán tó bá rí ayán gidi wàá jẹ tí ò jáyán toilet ní China tí wọ́n bá rò jáyán fún yín ẹ wá understand pé ẹ́ẹ́ ìyẹn pé environment alinsano ignobi adihi wọ́n sọ pé a man is a product of his environment ìyẹn páwọn ayan ti wáyẹ torí pé nàìjíríà dọ̀tí ni nígbà táwọn dọkumẹ́ntì bí tó ti ń sin ayan tí wọ́n ń sin ayan wọ́n wá kọ́lé fún wọn ẹni tó bá ti rí lé ìpín rí wọ́n ti máa ń kọ́lé ìpín yẹn lọ́ ṣe kọ́lé tiwọn náà tó wá pọ̀ lọ́ọ́ ayọ̀ wa ń ṣe ràn yín mẹ́ báyìí tí wọ́n pọ̀ rẹpẹtẹ ẹni tó lọ fíṣítì ẹni ẹ tó interview ẹ nígbà tí wọ́n yan tán báyìí tán ní kòwé náà fi sẹ́nu á ìnira ló fi ń fi sẹ́nu so kò sáyà kóra tó ní ẹ má jẹ ayan ṣùgbọ́n lọ́dọ̀ tí wá bí àní jẹ ayan torí pé arípa yan ẹranko lè gbẹni lọ́dọ̀ tí wá bí ṣùgbọ́n àwọn olùkọ́ wà tẹ́ bá débẹ̀ abu ṣe ní bí ayọ́ wà ní tọ́ílẹ̀tì <laughs> Malaysia kọ <laughs> ẹ̀rírí ẹ̀dìrí nǹkan báyẹ̀ bílù ti wá ṣe rí ni ẹ̀rí pé population eku gọ́ngbà mi ládùúgbò mi ó máa ń ju population èèyàn lọ tọ́ bá ní kan ka eku tó wà lólúwa ṣe yí wá ń bì tọ́ bá fẹ́ ṣe population census eku ọlọ́run má jẹ́ kán ju àwọn èèyàn tá a wà ń bẹ̀ lọ ẹ kó eku mi ìbá ẹ fẹ́ lè sáré ìdí environment wa torí bó ṣe rí tí gbogbo ẹ dọ̀tí tí ò tiẹ̀ wá sí àmójútó kan ó wá dàbí ìlú tí ò síjọba ń bẹ̀ àwọn ìjọba wá dẹ̀ ń lọ Malaysia wọn ọ̀rá yán ń bẹ̀ o ẹ rí jọmọ́ kan náà ń tún wa ṣe ẹ mọyì ẹ̀fọn ẹ mọyì èèyàn tẹ̀fọn ti pààyàn èèyàn kan sọ wípé tó bá mọ̀ wípé nǹkan kékeré ò míì ẹlòmí àmà dẹ́sẹ̀ kéékèèké á ní kò mean a ní kò mean á ní tó bá fẹ́ mọ̀ kó mean ìwọ lọ sí rẹ ẹlẹ́fẹ́ fọ̀n káwọn ẹ̀fọn tó dáa tó jẹun yóò dáadáa tó kátó jẹ́ kan jẹ́ láàrin ọ̀sẹ̀ kan ọlọ́run ní inna Allaha la yastahi an yadriba mathalan ma ba'udatan fama fawqaha ọlọ́run lówó kí n tijú o láti fi àpèjúwe lélẹ̀ fún yín ṣẹ́mi pé ọlọ́run ní wallahu la yastahi minal haqq ọlọ́run lòun kí ń tijú láti sòdodo ẹlòmíì máa dé dé òdodo á máa tijú àbí kọ́ ni ọlọ́run lòun tijú àti sòdodo ọlọ́run lòun ò ń tijú o láti fàpéjúwe lélẹ̀ máa bá ìwúdọ̀tàn fámà fàwùkọ́hà ohun tó kéré bí ẹ̀fọn fẹ́ fi àbí ohun tó tóbi jẹ fún lọ ó túmọ̀ sí wípé mẹ́yàn ló ń pè wá sákèsì pé ẹ má fojú kéré ẹ̀fọn o ẹ̀fọn lè ṣe sábàbí ikú o ẹ̀fọn lè ṣe kíni ó lè ṣe sábàbí ikú ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n ní làákàyè wọ́n ti ní oògùn ẹ̀fọn ẹ wo iye tí à lọ lórí malaria nàìjíríà kí community wa máa ṣègbìyànjú àní ná two percent owó yẹn tẹ́fọ̀n fi ní sílẹ̀ environment wa ọ̀rẹ́ wa kan kọ́lọ́ba wa ṣàlékún dáadáa fún wọn nínú àwọn stars wa ni wọ́n lò ọdún mẹ́jọ ní Libya wọ́n ní malaria ò ṣàwọn rí wọ́n nítorí pé kò sẹ́fọ̀n bẹ̀ tẹ́ bá wá ṣèṣì rẹ̀ fọn tó bá jẹ yín kò ní lápá lára yín torí almost ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lọ́ máa ń flit gbogbo environment látara bẹ́ẹ̀ gbogbo agbá ó ti pa orú ẹ̀ fún ẹ̀rí nǹkan jọ mọ́ kọ́nà ọba kó jẹ́ káwọn ìjọba wa náà lè máa ṣe bẹ́ẹ̀ kó bá wa ràn wọ́n lọ́wọ́ wọ́n máa ń ṣe ní àwọn àdúgbò tó bá ń gbé o àwọn àdúgbò tí wọ́n gangan àti inú ilé wọ́n máa ń ṣe ṣùgbọ́n àdúgbò àwa mẹ̀kúnnù kọ́nà kó fanu wa sí wọn lọ́kàn kó sì jẹ́ káwa náà páyọ̀ ọlọ́run ọba torí pé yàtọ̀ ń di àwa mẹ̀kúnnù láyé àìpáyọ̀ ọlọ́run nìyí ọlọ́run ni wà máa ń yẹ tẹ́kìláhà ẹnikẹ́ni tó bá páyọ̀ ọlọ́run ọba yẹn jẹ́ aláhù mọ̀kọ́rọ́jà ọlọ́run a máa ṣe ọ̀nà àbáyọ fún wáyà rọ̀zọ́kù hùmìn haitu láyà tẹ́sì ọlọ́run ní dúró lórí yẹn nìkan ibi tí ò fọkàn sí ọlọ́run a máa jẹ́ kó orí máa jáde sí lọ́wọ́ láti ibẹ̀ wà máa ń yẹ tawakkal ala Allahi fàwùwà hasbù béèyàn bá wá ní alẹ́ mi sẹ́ olùbọ́lọ́run ọba dúró ní ọlọ́run bá máa tó kọ́lọ́run má ṣe tó ẹnì kọ̀ọ̀kan wa. kọ́lọ̀ wa àwọn ẹ̀dá tó náà bá dá yìí ọlọ́ni wa mà wọn téèyàn bá fẹ́ mọ lọ́hùn tá a sì fẹ́ wa a gbọ́dọ̀ máa ronú sí àwọn oore tọ́lọ́ ń ṣe fún wa ọlọ́ni wa in ta'uddu ni'mata tẹ bá fẹ́ ka oore tọ́lọ́ ń ṣe fún yín kọjá ohun téèyàn lè kà lọ bí èèyàn sọ pé ó fẹ́ ìdásíkòrò ọlọ́run tẹ bá dúpẹ́ fàyínà lọ́hàhàn ní yunanko ọlọ́run ò ní bùkátà sí yín náà kéèyàn kọ́ àbáwò pé à ọpẹ́ ló jẹ ọ bí ó jẹ bí ó jẹ kíní kan àrùn kíní ọlọ́run ò ń ọpẹ́ kò ní bùkátà sí tẹ bá dúpẹ́ fún ní ní bùkátà ọlọ́run ò sì nífẹ̀ẹ́ sí pé kẹ wá máa lọ dúpẹ́ fún nǹkan míì tó yàtọ̀ sí ìdúpẹ́ ní pọ́rọ̀ yàn ní kẹ dúpẹ́ ṣùgbọ́n pẹ́tẹ́ ń dùn yẹn má jẹ́ kó jọ yín lójú o pé àmọ́ ti dúpẹ́ fọ́lọ́run náà à ẹ má jẹ́ ó jọ yín lójú tó bá dúpẹ́ tọ́lọ́run bò gbà lọ́wọ́ ẹ̀ ń gọ́ kọ́lọ́run bá kó má ṣe ìgbàṣẹ́ nìkan kan wa tá a bá ń ka orí ọlọ́run à ni pé ká ṣáà máa dúpẹ́ tá a bá ti kọ́lọ̀ máa ṣàṣòro tó pọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. naam abu. kọ́lọ̀ kó ṣòro tó pọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run nínú àwọn ẹranko yìí nínú tọ́lọ́run ṣe fún yín ni wọn ọlọ́run ní nínú wọn wà eléyìí tẹ́ ń jẹ ọlọ́run ní lára rọ bá ń lọ síbi iṣẹ́ lọ́nà kò yìí tẹ bá tún bọ̀ rọ̀lẹ́ ẹ tún wo oríṣiríṣi mọ́tò pé áá ah, ẹ́límẹ́ǹtì ah, lélẹ́yìí o Camry lélẹ́yìí o end of discussion lélẹ́yìí o evil spirit lélẹ́yìí ọlọ́mọdé àárí a lè ra mọ́tò yẹn o ṣùgbọ́n náà ní jákàá rí evil spirit ẹ rọmọ ẹ̀dẹ́ èèyàn jọmọ́ a ah, ànábì sallallahu alaihi wasallam kọ́nà bàbá kó bá wa kẹ́ ànábì ní kọ́nu yín bára nǹkan níbi igi mú ẹ̀ báyìí ṣe mọ̀ pé téèyàn bá fẹ́ gun ẹṣin àbáwọn nǹkan tó dàbí ẹṣin tẹ́ fẹ́ gùn ẹ̀ rí i pé tán bá fẹ́ kọ̀ǹtró wọn ibi imú báyìí náà máa ń sokun wọn mọ́ tẹ́ bá ti ti ìwọ́jà tẹ́ bá ti ń ja báyìí á máa gbọ́ kọ̀ǹtró ni so àwọn àfáàní téèyàn bá ra mọ́tò ẹ̀ máa gbọ́ wọlé steering torí pé steering yẹn náà ni kọ̀ǹtró mọ́tò kí lànà bí máa ń sọ Allahumma ìwọ náà ọba mò ń bẹ lọ́wọ́ ọba as'aluka khayraha nǹkan ọ̀gùn yìí mò ń bẹ lọ́hùn fún mò ń bẹ̀ wọ́n náà bá fóore rẹ̀ wa khayra ma jabaltaha alayha àti oore tó jẹ́ wípé o ti kádàrà mọ́ mọ́tò yìí wa a'udhu bika min sharriha mò ń wá ìṣọ́ ọwọ́ náà bá kúrò níbi aburú ara mọ́tò brake failure overheating mọ́tò ń jóná accident gbogbo àwọn aburú yìí wa khayra ma jabaltaha alayhi wa sharra ma jabaltaha alayhi àti àwọn aburú tí wọn náà bá ti kọ mọ́ mọ́tò tó jẹ́ pé kò lè má ṣẹlẹ̀ sí ìgbà yẹn lèèyàn kan wá ń pe mọ́tò ní evil spirit nígbà tán ní o lé evil spirit àbí bẹ́ẹ̀ kọ́ ni wà àrùn dúbíkà mi ṣàríhà mo bẹ̀wọ́ náà bá kúrò níbi evil spirit ara mọ́tò àti evil spirit tó jẹ́ pé wọn náà bá ti dá mọ̀ ìgbà yẹn làwọn kan náà wá mọ́tò fún wọn wọ́n wá tún máa pè ní evil spirit ẹ jẹ́ ká sọ di good spirit o. Oh kó má bàa máa jẹ́ sábàbí aburú fún wọn àfẹ́ńsà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ní àwọn nǹkan ogun yẹn ẹ̀rí pé tẹ bá rí ẹṣin tán bá fi ń ṣe competition gbà mí ẹ̀rí ọmọ àdírẹ́sì ẹ̀ gan báwa ṣe ń dírẹ́sì mọ́tò lénìí ẹ̀rí pẹ́lómi ojoojúmọ́ ló máa ń pé kó fọ mọ́tò ẹ̀ kó sá máa tàn báyìí kínú ẹ̀ sá máa dùn ni ah, mọ́tò mi mọ́tò mi débi pé béèyàn kan bá fọwọ́ kan tó fọwọ́ ọ̀dọ̀ tí kan inú àbí ó lè báyọ̀ ọjà torí ẹ̀ tẹ́ bá fẹ́ kàn légbò ẹ lọ kọlu mọ́tò ẹ̀ òyìnbó yà pọ̀ òyìnbó yà pọ̀ abẹ́ fún òyìnbó payé ọlọ́run ní nínú oore tọ́lọ́run ṣe fún yín nìyẹn àwọn nǹkan tó rẹwà tó rẹwà ní nǹkan ọ̀gùn wàtáhìmìlú àtìkọ́ọ̀làkùn nínú oore tọ́lọ́run ṣe tó yẹ ká máa ronú sí tájẹ́ sábàbí ká mọ́ ọlọ́run ọlọ́run fi yé wa pé àwọn ẹranko yìí tahmilu azqalakum àwọn ẹrù ńláńlá tẹ fẹ́ dì ẹni tó ń ṣiṣẹ́ nu yín ó fẹ́ di ẹrù ó fẹ́ lọ supply fáwọn customers wáyé tóun náà wá di ẹrù yìí sórí kọ́ bá ṣoṣù ká látàgòdò bí ó lọ sájà ó fẹ́ kó ẹrù lọ sájà wáyé tí oṣooṣù ká kó máa kó lọ kọ́ bá kí ẹ wáyé tí oṣooṣù ká kó máa kó ẹrù yìí lọ orí kí ló máa kó sí àwọn nǹkan ọ̀gùn yìí nì ilà balade ọlọ́lá àwọn nǹkan ọ̀gùn yìí máa ń lọ sọ́nà tó jìn ẹwọ ẹrù táwọn ṣìpù yẹn ń kójọ mọ́ ẹrù tó wú ojúlé lọ tíyàn bá rí ṣìpù mi báyìí ẹrù ọlọ́run bá máa bá nígbà ṣìpù bá fẹ́ tóbi tó street wa ìjọ mọ́ ẹ wò gbèsè ayé táwọn èèyàn ń lò ní ṣìpù ọlọ́run ní ìlú tẹ́ẹ̀lì dé baladen lamtakunu balẹ̀rìhì ilà àbíṣe kìl anfus ọlọ́run ní téèyàn kan bá fẹ́ lóun fẹ́ dán wò fóun fẹ́ rìn irú ìlú yẹn ọlọ́run níbi ṣe kìl anfus ọlọ́run ní ikun mọ́ ọ̀tún abọ́ sí tòsí léèyàn bá lóun fẹ́ rìn ṣùgbọ́n nínú orí ọlọ́run ọba tẹ bá ti rọ́kọ̀ ojú omi tẹ bá ti rí mọ́tò tẹ bá ti rọ́kadà tẹ bá ti rí márúwá tẹ bá ti rí plane wọ́n bá yín kó gbogbo nǹkan yìí pẹ̀lú ìrọ̀rùn ni o inna rabbakum la ra'ufur rahim ẹ̀rí pọ́ba yìí la ra'uf ọba láàánú ni rahim ọba oníkẹ́ wàlẹ̀kọ́ìlà ọlọ́run nínú àwọn nǹkan ọ̀gbọ̀n tá a ṣe fún yín àlọ́kọ́ì nínú wọn ni ẹṣin wàlìbíhọ́ọ̀lì ẹ̀rí láàárín ẹṣin àti alhamir àwa tá a bá mọ tẹ bá mọ kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ẹranko kan bá wà àwọn máa ń dàbí ẹṣin wọn àtújọ kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ni wọ́n ń pè ní bihol lidarka buha wazina ọlọ́run láwọn ẹranko yìí ẹ máa ń gùn ẹ̀sìn tó máa fi ń ṣọ̀ṣọ̀ tálájì bá wọṣọ white mọ́tò white ló máa gbé jáde kí làlájì ṣe lidarka buha alájì gun mọ́tò ibi tí ò lè fẹsẹ̀ rìn lọ mọ́tò gbé lọ wazina ẹ̀mẹ̀ pé tó bá jẹ́ kákògùn mọ́tò ni ìbí kó jáde jẹ́ mọ́tò ni kábúkábú mọ́tò ni bíntù sí ayé àtijọ́ mọ́tò ni ṣùgbọ́n béèyàn kọ́ bá ń bọ̀ program nsìn tó wá gbé bíntù sí ayé àtijọ́ wa bóyá jọ tọ́sídẹ̀ mo wà ń sáìdì ọ̀nà akẹ̀sán yàbí friday ni mo bá rí five oh four ọlọ́run ló mọjọ́ tí mo ti fojú kan gbẹ̀yìn ni mọ́tò yẹn bá kọjá jọ wọn ṣẹ́mi pé béèyàn kan bá gbé five oh four wálé mi tó gbé wá mọ́ṣáláṣí gbogbo àná làmárẹ́rìn àbá ni rẹ́ẹ̀nì old school nígbà yí ẹ̀ lọ́hùn sí ni béèyàn ẹ̀mẹ̀kùn làwọn president wa náà ń gún gbà yẹn àwọn governors wọ́n wá tó tẹ̀léra wọn báyìí ní ọ̀ṣà rẹ̀ wọ́n ní ọkọ̀ ní pijó wọ́n máa ń pòwe kọ́ngbà yẹn ẹjọ́ ẹran mi létí ọkọ̀ ní pijó àwé ẹ̀hẹ́n ọkọ̀ ní pijó ah ọkọ̀ ní o àwé ah ọkọ̀ ní pijó àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n jẹ́ ọmọ ìwọlé ayé dọ́rọ̀bà Allahu masalan ọlọ́run ní ẹ̀rí masalul hayati dunya ọlọ́run fi rinlẹ̀ àpèjúwe ilé ayé ohun tó yẹpẹrẹ ni o ohun tẹ́yìn ń bàbàrà lẹ́nìí tó bá di ọ̀la ẹlòmí àsọ pé àtòrí àwọn ọmọ mi mo ṣe ń kọ́lé àwa di ọ̀la àwọn máa wọlé yẹn báyìí bí ah, akíní dáàdì fi ẹ̀wà wéèsì owó ṣe gbogbo àwọn pàǹtí ilẹ̀ fún náà ẹ̀rí ilé funfun là ń lọ ilé funfun là ń lọ ilé wo ni white house àbí bẹ́ẹ̀ kọ́ ni jọ̀mọ́ gbogbo àwa tá a ṣe kékeré ń gbà yẹn ta ni ò gbọ́ white house kódà àwa máa ń gbàbẹ̀ kọjá láwọn ọgbà kan lójoojúmọ́ tó rọ́nà skul wa ló wà àbí agbórin yẹn rí pé white house làwọn ń lọ ilé funfun nẹ́nẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n dárúkọ ọ̀gbẹ́ni tó ní ń gbà yẹn báyìí ní ọkọ́ta ṣáàbùgbọ́ white house rí ṣá àwọn bá yín dúpẹ́ fọ́lọ́ bóyá kì í gbọ́ nígbà ayé kékeré ńgbà yẹn ni àwọn orin tó gbajúmọ̀ dáadáa white house làwọn ń lọ ẹ wá wo white house yẹn lẹ́nìí ó ti di dirty house kódà bóyá náà ti wo àbúnàfíà rí bẹ́ẹ̀ kọ́ ni white house yẹn nígbà yẹn lọ́njọ́ mọ́ tẹ bá mọ popularity tó nílẹ̀ yorùbá wọ́n jí mú bẹ́ẹ̀ sí ni ó súnmọ́ pọ́n ti tàá gan tó rán ti convert ẹ̀ sí gbogbo ẹ̀ yamayama gbogbo tí à ń sọ kó value lé nínú yẹn bàbá kan ní òwe kan ni ó sọ̀rọ̀ nípa èèyàn kan ó lẹ́ni yẹn lọ síbẹ̀ ní Benin City ńjọ́ kan ó wá wo ilé kan ilé yẹn tóbi wọ́n kí ọlọ́wọ́n bá ní pé ah, ah ilé ló dáa báyìí ó wá nílé yìí iye ẹ̀ táwọn wá lọ sílùú yẹn ilé yìí ò ṣe wò mọ́ ẹ̀yin náà ẹ jẹ́ ká wò ó nínú ibi tí wọ́n ti kọ́lé táwa náà ti rí dáadáa òun ni ọkọ́ta àti rí akari estate suwiti kan pè St Monica tí St Monica school wà gbà yẹn sábà ti gba ibi gọ́tà tó lọ Bank Street báyìí yẹn ilé bàbá noah lẹ́gbẹ̀ẹ́ báyìí ẹ̀gbẹ́ báyìí St Monica wọ́n kọ́ ilé kan gbà yẹn bóyá wà primary school ilé yìí jọranjọran ni gbogbo plot yẹn lọ́lọ́tọ̀ ilé yìí wá gẹ̀wò kíkí ló fẹ́ máa ṣe nu lé tẹ bá ti di nǹkan yẹ ló fi jẹ́ pé àgọ́dọ̀ jẹ́ kí ayé tàn wá jẹ ohun táwa ń kà fún ṣe ráwọn yìí ọlọ́ọ̀ni ha gbogbo àwọn nǹkan kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí lìtẹ́rẹ̀kàbúhá kẹ́ lè máa gùn wàzínà a nígbà yí àwọn sàábé eh, tẹ́ bá mọ fáàrí táwọn èèyàn fẹ́ ṣiṣẹ́ jọmọ́ tẹ́sí bá yọ náà kán báyìí bẹ́ẹ̀ yọkan bá ń bẹ lọ́hùn ẹ̀gbọ́n táwọn bí gan sọ ni ó ní lè sallallahu alaihi wasallam lè àyíyáhìdíyàkà Allahu rajulan wahida kọ́nà ọba àlekè ọlá kó fi èèyàn kan ṣoṣo mọ̀nà látara rẹ̀ àlè khairun laka min humuri ni'am ó lóore fún ẹjú ràkúnmí pupa lọ abu afẹ́dá yín lọ́la tó bá ti di next week tàti mú yìí bóyá ọjọ́ júmọ́ afẹ́ gbé ràkúnmí pupa fún yín ẹ wá kí júmọ́ ń bí ká gbé ràkúnmí pupa fún yín ó máa sú yín àbí ò ní sú kò ní sú yín náà ó dọ̀ máa mú tẹ bá ti lọ jákọ̀ndé ẹ̀ tẹ̀ jẹ́ máa gbé ràkúnmí pupa lọ ẹ máa gbéra fún mi pupa lọ nígbà ẹ bá dé ọ́fíìsì tẹ làágùn yọbọ tẹ làágùn tààrà àwọn kíláyẹ̀tì bá wò pé ah, ó dàbí pé ó kù léléyìí o kò yẹ kẹ́yìn gbélé ayé tá à ń gbé yìí àràkúnmí ah, pupa tádọ́bì ló lóore à ah, ràkúnmí pupa kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mọ́lé níjọ́ ọmọ ó ti lọ kò sí tó kan lárúbáwá gan mọ́ pẹ̀lú ràkúnmí pupa kí ló ní kálukú lélẹ̀ venza ọmọ adì àtàwọn mọ́tò ńláńláńlá àbí kí lẹ pè é Camry ní o tó yàtọ̀ sí Benz two thirty gba yẹn o ẹ̀yin náà wo Benz two thirty nígbà táwa sì wà kékeré jọmọ béèyàn kan bá ní Mercedes two thirty ó dàbí pé kan tún pọwọ́ lé yẹn ṣé one eighty náà wà ìkan tún tẹ̀lé two thirty àwọn èèyàn á fẹ́ kú lórí ẹ̀ volvo ṣe arán díẹ̀ mọ́ bá gbé volvo fún èèyàn kan lé níjọ́ mọ́ tó bá rọrùn kó kàn án kò ní gbà wọ́kìlú mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni nígbò bá dé àdúgbò tó pariwo hóhó àfáàjí dandan ní kéèyàn lo mọ́tò lọ́kọ́ agídíkọ́lá bí lo mọ́tò àbí bẹ́ẹ̀ kọ́ ni jọ̀mọ́ ilé ayé yẹpẹrẹ gbogbo àwọn nǹkan tó ń sọ yìí sí sọ́bàtà bá ń kà ní Kùránì ògbogbo wa náà àti ó lè má jọ wá lójú àfi ká ìta ń fi e wa gbogbo táwọn èèyàn ń kà fún jọmọ ẹ gbogbo èèyàn ló láìkí ẹ òyìnbó náà wá rí bó ṣá tún lọ gbé pẹ́ńsù wa àbí bẹ́ẹ̀ kọ́ wọn lọ gbọ́rọ̀ wa àbí gbogbo ẹ̀ náà ń ìkọ́nú àwọn àfa wa níbi táwa wọ́n gbé mọ́tò yìí kí lorúkọ ẹ̀ jíìpù kan báyìí tó lómi lára dáadáa báyìí o sì rí nbì kan lọ́sàn yìí kí lẹ pè ọmọ akọ òun náà lómi lára báyìí kò ń ṣe jíìpù tó wọ́n lọ títí lexus kọ ah, rárá rárá twenty million kẹ ṣe rí ní ọdún tí mo sọ yìí two thousand and fifteen tí àfa wa ìgbéwọnú yunifásitì ọmọ yorùbá ah ah black ni oníkálukú ṣà ń wò ó ní pé ah, ah lecturer ò lélẹ̀ yìí wọ́n ṣà ń wò ó ní jọmọ́ ẹ bá rí jíìpù yẹn sí ẹ níwò lẹ́ẹ̀mejì ìyẹpẹrẹ ayé nìyẹn ló fi jẹ́ pé ká lè níwọ̀nba ó dá kéèyàn lo mọ́tò èyí tó bá máa ṣe kí ni tá a fi ẹlẹ́mìí balẹ̀ òun lọ bí iṣẹ́ tí ò máa dákú lọ́nà ọjọ́ tó bá ní kí náà olóde long weekend ìwọ àtàwọn ọmọ fẹ́ jáde àti àwọn ẹlẹ́hà àtàwọn ìyàwó kẹlù máa lò ká àwa ìtẹ̀sọ̀ pẹ́lẹ́hà ẹni tí ìyàwó ìwà ń ṣẹlẹ̀ à ìyàwó generally ó wá kó wọn sínú mọ́tò ṣùgbọ́n ẹ pàpọ̀ lé ẹ̀ ní jókòó ní bus stop títí títí wọ́n náà wà kẹ́ máa retí mọ́tò kò sí láburú bẹ̀jọ̀ mọ́ ṣùgbọ́n àgọ́dọ̀ jẹ́ kó dà wá láàmú ẹ gbogbo àwọn àbúná ti ń gun mọ́tò ẹ ọjọ́ wo lẹ́yìn tó fẹ́ ṣe kínní ẹ eh, irú wíkẹ̀ndì báyìí ẹ eh, àti ẹ̀fẹ́ lọ sọ́dọ̀ mọ́mì wa àfẹ́ lọ́dọ̀ wa ẹ eh, kẹ́tì ẹ̀ gbé wa sínú mọ́tò ah àbú aláàbù àbú àǹbẹ náà lè wá ní òun náà ra mọ́tò Ah ẹ ohun táwọn ẹgbẹ́ yín bá ń ṣe kẹ́yìn náà ṣe fi ra mọ́tò àbú bá lọ gba gúrúmì ó lọ gba two ten ó lọ four hundred òun náà bá ra mọ́tò owó gúrúmì sì ló fi gbà àdánwò mọ́tò ni o. Victor Milan Bridge àbí bẹ́ẹ̀ kọ́ sòkọ́nà kó ṣàánú wa ló fi jẹ́ pé àgbọ́dọ̀ jẹ́ káyé tàn wá jẹ gbogbo tọ́nà bá ṣe fún wa ká máa ronú sí i ká dẹ̀ máa rí gẹ́gẹ́ bí àdánwò ìtọ́nà wò tí ì fún wa àwọn tọ́nà ń fún yẹn ká máa bá wọn dúpẹ́ lé lórí ká sì máa dunnú sí i ká sì gbà pé ìtọ́nà wò ìfún wa yẹn kò lóore ní o tó bá lóore fún wa ọlọ́run máa fún wa o ṣẹ́rẹ́ lómi tí ò bá gun mọ́tò láyé ọlọ́run nífẹ̀ẹ́ kó gun mọ́tò ló máa fi ṣoríire lọ́wájú ọlọ́run ọlọ́run wá fún mọ́tò ìwọ wá ń bínú ọlọ́run ti ti mọ̀ pé ee àfẹ́ eléyìí tó bá ní mọ́tò tó bá tẹrẹ̀ fọ̀ sáwọn èèyàn lára tí wọ́n bá bu èyí tó yẹ kó ní ayé má bínú torí tọ́lọ̀ ohun tó máa sọ fún wọn ni pé torí pé iná ò ní mọ́tò ni ẹ má wọrí tẹ́yìn náà bá ti ra mọ́tò ẹ̀yìn náà máa tẹrẹ̀ fọ̀ sí èèyàn lára ọ̀nà tó gbà sọ ó bá àwọn èèyàn inú jẹ́ ó bá àwọn inú jẹ́ látàrẹ̀ tó bá dọjọ́ pé ìdí àníkìyàmọ̀ awádé kó n fẹ́ wà lùjọ́ náà ẹni tó tẹrẹ̀ fọ́ sí lára wádé pé wọ́n lọ́wọ́ bá o ó tẹrẹ̀ fọ́ sí mi lára pẹ̀lú mọ́tò ẹ o kò tún ṣe sọ́ọ̀rì o nígbà tá a tún bu ó tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí wa ni o irú ẹni yẹn ó lè jẹ́ rẹ̀fọ̀ tó ta séèyàn lára látara mọ́tò tó ní ló máa fi rí ìbínú ọlọ́wọ́n ọba ẹ̀rí ni tí wọ́n bá ń sọ pé àwọn wo ló ń ṣẹ̀sìn jù jọ̀mọ́ àwọn wo ló ń ṣẹ̀sìn jù ní nàìjíríà wa àwọn wo ni ṣolówó ni kò ń ṣolówó mẹ̀kúnnù ni mẹ̀kúnnù tó jẹun àárọ̀ tí ò mọ tó máa jẹ lọ́sàn àṣà gbogbo gbogbo àárọ̀ tó jẹun tán yẹn náà kò tí ì jẹ tàárọ̀ tán ó ti ń ṣàkàf atọ́ àmọ̀hún mi jórí wàá mọ̀ náà hùmí ní káwọ́fì báwọn afáṣe máa ń wí lọ́dọ̀ tí wá ń ó ti ń fà torí ń gbé kíni kò tiẹ̀ ní òkú kí ló fẹ́ jẹ lọ́sàn irú ẹni yẹn ọkọ̀ ẹ̀ wá lẹ̀ mọ́ ọlọ́wọ́n ọba láti ọ̀sán yẹn títí dalẹ̀ toró mẹ́ pé kò sí nǹkan kan lẹ̀ abẹ́ẹ̀mọ̀ níjọmọ́ àsìkò téèyàn bá wà ní òṣòro àsìkò yẹn lèèyàn máa ń rántí ọlọ́wọ́n ọba jù ẹni tó bá ti rántí àpèjúwe ọba nífẹ̀ẹ́ yàn wá ti àdánwò o mọ̀rú ládá tó ń kọ́lẹ̀ fún ẹ ládá tó pọ̀ ni ló fi jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam sọ wípé ìdá ahabba Allahu qauman ibtalahu ó ní ẹ̀rí tọ́nà bá bá nífẹ̀ẹ́ àwọn kan ọlọ́run máa dán wò tọ́nà bá nífẹ̀ẹ́ lọ́nà máa ń dán wò wa nabluwa akhbarakum àwọn tó bá ga jù lọ́nà yìí wọ́n ní ẹni tó bá máa ga kí lọ́nà máa ṣẹlẹ̀ sí i ẹsẹ̀ àtìrin ṣẹ̀mẹ̀ pé tẹ́tẹ̀ bá tìrin lọ́dọ̀ yorùbá wọn á tún fi búyàn àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n ò lè ga àbí kẹ́sẹ̀ ẹ tìrin tó ló fi jẹ́ pé ẹni tó bá fẹ́ súnmọ́ lọ́wọ́ á ṣe sùúrù tó pọ̀ kọ́lọ́ba kò fi ṣe ìrọ̀rùn fún wa orin tọ́lọ́ ń ṣe fún wa pọ̀ ọlọ́run ni wàyà kúlókú má la ta'lamu ọlọ́run tún dáhùn oríṣiríṣi nǹkan fún yín eléyìí tẹ́ ẹ mọ̀ ẹ wo bá ṣe wà ń bí ń sìn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ pé téèyàn bá fẹ́ jẹun èyí tó dáa jùlọ tá a bá fẹ́ jẹun ni pé ká gbé oúnjẹ wa sórí ilẹ̀ ńlẹ̀ oúnjẹ tá a gbé sórí ilẹ̀ ńlẹ̀ ilẹ̀ máa ń mèsì nínú téèyàn bá fẹ́ bá wọn bàktéríà ti jàjù nínú tá a máa fi ń bá wọn jàjù ní iyẹ̀pẹ̀ lẹ́bi ni pé tí a bá tọ́ ilẹ̀ jì tán nínú ìṣesí ànábì ni pé a fi ọwọ́ a fi gbo iyẹ̀pẹ̀ àbí ni wọ́n ní ọwọ́ ta fi gbo iyẹ̀pẹ̀ ó máa mọ́ ju èyí tá a fọṣẹ fọ lọ torí pé réètì tọ́ṣẹ́ máa fi pa bàtíríà kò dàbí bí iyẹ̀pẹ̀ ṣe máa pa kò dàbí bí iyẹ̀pẹ̀ ṣe máa pa ẹ wo àwọn tó bá ń rìsáíkùlù omi omi tó ti lò wọ́n tún máa tún lò wọ́n á rìsáíkùlù ẹ̀ nínú tó dáa jù tó máa ń lò ní iyẹ̀pẹ̀ tó máa fi ń recycle lómi wọ́n wá ní tá a bá fẹ́ jẹun èyí tó dáa jù téèyàn bá kó jẹ lílẹ̀ lẹ̀ ilẹ̀ tó ń kọ́kọ́ mí sí yẹn ó láǹfààní tiẹ̀ nínú ẹ̀ náà ni wípé wọ́n ní àwọn kòkòrò kan wà bacteria àwọn kì í lè balẹ̀ gbogbo ìṣẹ̀mí wọn bí one foot away from the ground tó bá ti ju one feet lọ láti ilẹ̀ ibẹ̀ yẹn làwọn ti lè ṣẹ̀mí gbogbo kọ́ńṣẹ̀ mi bí mo ṣe gbómi sórí tébù yìí sí wọn lè bá sí ṣùgbọ́n tó bá jẹ́ pé lẹ́ńlẹ̀ mo gbé sí wọn lè bá sí. wàyà kólókó mọ́lá tá àlàmù wọ́n wà ní mọ́ṣáláṣí bá ṣe wà ń bẹ̀rù ìjà wa rí wọn ṣá rí wọn á rí wọn àwọn àlùjọ nu bá fa ṣe jókòó yẹn wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ oníkálukú wa àwọn àlùjọ nu náà wà ń bí. قل óhíyà ìlẹ́yà anáwó sáma ànáfàrú mínà lè jìn àbíbẹ̀ kọ́ ni kólú óhíyà ìlẹ́yà anáwó sáma ànáfàrú mínà lè jìn ní fàkọ́ọ̀lù iná sẹ̀mìnà kùránà nà ájàgà ọlọ́run ní sọ fáwọn èèyàn pé wọ́n ti sọ kalẹ̀ fún mi wáhì pé àwọn ìkọ̀kọ́ àwọn àlùjọ̀nù àwọn náà wá síbi tẹ́ ti ṣe wáhì nígbà tó wá gbọ́ ọ̀rọ̀ náà wọ́n gbọ́ kúránì wọ́n wá sọ pé inna sami'na na ajaba ah, a agbọ́ kùránì kan lẹ́nu kùránì yẹ a ah, ah, ọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ yanu àwọn àlùjọ ni wà á sọ̀rọ̀ fúnà ilayka nafarun minal jinn yastami'una al-Qur'an ọlọ́run ní rántí nígbà tá a rán àwọn ìkọ̀kan náà àwọn lọ gbọ́ kiri nígbà wá débẹ̀ tó gbọ́tà lọ́bí ń ka kúrá nígbà wọ́n kọ́ọ̀lù àǹsìtù ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ falama kúdìyà nígbà tá lọ́bí wá ka kúrá tán wá láwọ́ ìlà kọ́ọ̀mì ìmùndìrí àwọn àlùjọ ló ní kálukú wá padà sílé ẹ̀ òun náà wá lọ ń ṣe wáàsì wọ́n lọ ń ṣe wáàsì fáwọn èèyàn ànọ́bì ò máa ráwọn àlùjọ ló yẹn gbà yẹn ànọ́bì wà ní ànábì wa bọ́ sí àyè kan ó yan nọ́fìlà ọlọ́run wa fẹ́ dùnú kùránì táwọn èèyàn láwọn ò gbọ́ ọlọ́run wa ní ó yẹ ẹ̀yìn àlùjọ̀nú ẹ lọ gbọ́ kùránì nígbà tó wá gbọ́ kùránì tán ọlọ́run ní gbọ́ ṣe gbọ́ tó bá ìfàlámọ̀ kúdìyà wá láó ìlà kọ́mi ìmùdìrí àwọn àlùjọ̀nú bá gbéra ọba bẹ̀rẹ̀ sí lọ́ọ́ máa ṣe wáàsí ló fi jẹ́ pé ṣe rí téèyàn bá ń ṣe wáàsí má wòye èèyàn tó ń gbọ́ ẹ̀ má wòye èèyàn tó jókòó torí pé ọlọ́run nìkan ló mọ iye ẹ̀dá tó ń gbọ́ tó ń sọ ọlọ́run ọba nìkan ẹ ráwọn ẹ̀dá mi gbà mí kódà ẹranko ìmẹ́ ó lè máa kọjá lọ kó gbọ́ mi lọ ní kẹ́yà àlùkùránì kára tiẹ̀ náà balẹ̀ kó jókòó kó máa gbọ́ ṣùgbọ́n kí wọ́n mọ̀ mélòó mélòó àwọn àlùjọ yìí nígbà yìí Sheikh Ibn bad rahimahullah bàbá ìkú ń bi two thousand ah, or two thousand and one no two thousand àbí ninety nine ọkù nígbà tí bàbá ìjáde kan tó jáde láyé àwọn student ní jamiatul islamiyya wọ́n lọ bá wọn wọ́n ṣàkíyèsí arákùnrin kan nínú àwọn student tọ́jọ wà ní hotel ó máa ń ṣàwọn ṣe sí oríṣiríṣi wọ́n wá discover pé kò ń ṣe èèyàn pálùjọ lónìí pálùjọ lónìí ṣùgbọ́n òun náà gbé àwòrán ìwọ̀n wà èèyàn wà tòró òun náà wá ṣe kíni wọ́n wá kẹ́kọ̀ọ́ ní jamiatul islamiyya àyè yẹn wọ́n káwọn èèyàn súnà gan pàápàá jùlọ nígbà yẹn kọ́lọ́ má jẹ́ ó bàjẹ́ àti gbogbo àyè islam pátápátá àwọn student wá report fún bàbá yìí ṣe lè rí àwọn àfáà tí wọ́n bá dúró déédéé ọlọ́run máa ń fún wọn ní àpọ́nlé tó pọ̀ àpọ́nlé tó pọ̀ ọlọ́run máa ń fún wọn ìmí inú wọn lè láǹfààní kó máa bá lùdì ọ̀run sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n yàtọ̀ sáwọn àfa wa ń bí àwọn àfẹ́ ẹlẹ́gbin àwọn fẹ́ máa forí balẹ̀ fálùjọ̀nù ni kó lè fún wọn lówó ṣùgbọ́n bí táwọn àfa yìí ti ń pàdé àwọn àlùjọ̀nù lójú ọ̀nà dáwà ni torí pé ńgbà míì àlùjọ̀nù gan lè wà ní àwòrán èèyàn èèyàn akọ̀rí àwọn mọ́ṣáláṣí ni kódà tó bá fẹ́ wá ó lè wà láwòrán èèyàn fẹ́ yí mọ́ akọ̀ ní àbọ̀ abdullahi náà wá sí halukọ̀ lánàá ẹ̀ ní mẹ́fà àbọ̀ abdullahi wà ó lè já àlùjọ̀nù á dẹ̀ máa béèrè ìbéèrè lọ́wọ́ yìí ìbéèrè tó wá béèrè bóyá àwọn èèyàn ẹ̀ lọ́rọ̀ wá pé lọ bèrè nígbà tí arákùnrin wa sọ fún wọn wọ́n wá ní kọ́ lọ pé arákùnrin wa ṣéèfì wa bá sọ̀rọ̀ ó wá sọ fún ṣéèfì pálùjọ lólò nítòótọ́ ṣéèfì wa sọ fún pé màá fi ẹlẹ̀ kó máa kẹ́kọ̀ọ́ níbi pẹ̀lú májẹ̀mú pé òní ṣe àwọn èèyàn ṣúta ó lóun òní ṣe àwọn èèyàn ṣúta ó sì bẹ́kọ̀ ẹ lọ ó sì graduate àlùjọ ló sì kí ló dé òun náà nífẹ̀ẹ́ mọ̀ ó fẹ́ wá kọ́ mọ̀ láti lè lọ kọ́ àwọn èèyàn tiẹ̀ náà sò ló fi jẹ́ pé èèyàn ṣe wá kò zérò ń bẹ̀ má jẹ́ kó dé ẹ láàmú wọ́n ṣe tiẹ̀ òun mọ̀ bóyá àlùjọ̀nù ẹyọ kan á gbọ́ àwọn àlùjọ̀nù wọn bílíọ̀n tó ráwọn tó pọ̀ jà wá lọ bóyá àlùjọ̀nù wọn bílíọ̀n átàtà rẹ̀ gbà Islam wàá wà máa gba commission lórí gbogbo wọn torí pọ́nà bá rán ànábi sí àlùjọ̀nù àti èèyàn yìí lọ́lọ́run fi ní wà máa kọ́ láti lè jìnnà wà ní ẹ̀ńsá ìlà lè àbùdù mi ìdálùjọ náà àtẹ̀yàn bí ó ṣe pé kí nìkan lè jọ sí fún mi. so ní ọjọ́ kan wọ́n pe orúkọ ní láìlátùlì jìnnì orú àwọn àlùjọ lò Abdullahi ibn Mas'ud ló gba hadith yẹn wa wọ́n ní lọ́jọ́ kan àwọn wà ní outing àwọn wàá rí ànábì sallallahu alaihi wasallam oníkálukú bá ń wà ànábì sallallahu alaihi wà ìbò ló níbi tí wọ́n ti ń wà ànábì kiri ibùdó mọ̀sùnrùn bí ní òun náà wà ń bẹ̀ lálẹ́ ọjọ́ yẹn wọ́n kọ̀ rí ànábì tó yọ láti inú okùn kọ̀ọ̀kan lọ́nà ọgbó báyìí ànábì wa sọ fún wọn pé à torẹ́rù ti ń bá wọn pé bó la ànábì wa ànábì wa sọ fún wọn sọ̀rọ̀ àṣẹlá pé mò ń bọ̀ látọ̀dọ̀ àwọn ọmọ ìyá yìí àlùjọ ọ̀hún mo lọ jíṣẹ́ ọlọ́run fáwọn náà ṣùgbọ́n káfà wá dìde kò ní kọ́ wá ní àmì mọ́ gbogbo lẹ́ ti ń bọ̀ àmú ń bọ̀ látọ̀dọ̀ ọmọ ìyá wa àwọn ọmọ yáwà àdújọ nù kọ́ ní níbo lọ́wà ó ní ní inú ra mẹ́yẹ ni a ẹ̀fùra tí mọ́ mú ọlọ́run rán yẹn níbo ló ti rí yẹn jẹ́ káwọn àlùjọ ló wá mọ́ṣáláṣí ìwọ máa ṣe wá sí fáwọn èèyàn ẹlòmíì ló fẹ́ ó lè fẹ́ fi yẹ wá pò lọ́dọ̀ ìbí ìwà bá ṣe ń sọ tó jáde nu máìkì ìhun náà ń gbọ́ ó lè máa kọjá lọ akọ̀fẹ́ ti kọ́ ẹ̀ ìmí ilé òpin jẹ ti ẹ̀wọ̀n mọ́ṣáláṣí kí gbọ́n tó ń sọ ìmí ìgbó ń ṣe mùsùlùmí ẹ̀wà ti lọ́nà ẹ̀ní ó gbọ́dọ̀ wọlé ó ń ṣe mùsùlùmí ọ̀hún kọ́lọ̀ kó ṣàánú wa ló fi jẹ́ pé ìbẹ̀rẹ̀ atọ́nàba ọlọ́run ní wàyà àlàmú wàyà láwọn nǹkan tá à ti ẹ̀mọ́ fún ẹ̀kú sí rárá táàmọ̀ ìmí sì wà àwọn èèyàn ń padà mọ̀ ṣùgbọ́n kí á máa fi dé ìmí ìwà ẹ̀ nímọ̀ jẹ́bẹ̀ pé bá ń sọ̀rọ̀ oríṣiríṣi nǹkan náà bá fi fún wa àwọn olóyìnbó máa ń kíní kan ní ni jẹ́ kí direct sun kó ẹ̀rí pé náà tó máa ní kánsà jù kọ́ lọ́n láwa ń bẹ̀ àwọn tí wọ́n máa ń tàn tí wọ́n máa ń lọ sára wọn sóòrùn wọ́n máa ní kánsà dáadáa nínú àwọn tí kánsà wọn pọ̀ jù làwọn obìnrin nínú tó fa kánsà obìnrin tó pọ̀ jù òun ni ìhòòhò ìṣíralẹ̀ nínú táwọn rìsáàsì sọ ni nípa kó fa kí kánsà pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin ẹ̀rí kọ́kùnrin máa ń wọṣọ ẹ̀rọ́kùnrin mi àwọ̀ súùtù àwọ̀ súùtù òun àti ìyàwó ẹ̀ ń jáde ìyàwó àwa wọ spaghetti aṣọ alápatínrín gbogbo ara ṣe sílẹ̀ òórùn oríṣiríṣi ló máa wà expose wọn ló máa ń jẹ́nu sábàbí tí máa ń fa cancer ṣùgbọ́n àwọn nǹkan yìí ozone layer yìí ọlọ́run pé sí sọ́mọ̀ kó lè máa jẹ́ dáàbòbò direct sun ló lè máa pa wá ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dẹ́ látara oríṣiríṣi nǹkan tá à ń ṣe àwọn weapon of mass destruction tá à ń lò gbogbo àwọn nǹkan yẹn ń fa nylon yẹn ya lókè àwọn industrial gas wa àwọn spoke wa àwọn kí lórúkọ ẹ̀ exhaust tó ń jáde lára díẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe ń lọ sọ́mọ̀ ó ń fa àwọn nylon yẹn ya ó wá ń fa kí ara kí àwọn nǹkan tí ò yẹ kó wá sí sọ́mọ̀ kó wá sílẹ̀ nínú ìtara òun kó pa wá kọ́nà ọba kó làwọn ń bẹ̀ ló fi jẹ́ pé ohun tọ́nà ọba dá sáàmù ikọ̀ tó sì jẹ́ wípé kí ni ọlọ́ọ̀ba fi ṣe oore fún wa ni. wàhálà lọ́hìn kọ́sù sẹ̀mí ìwà mí náà jẹ́ ìdúró déédé ìmáwùwọ̀ ọ̀daràn ọlọ́ọ̀bá fi kẹwàá náà ni wàláwù ṣáà làhàdákù màjìmáì tọ́lọ̀ fẹ́ gbogbo yìí ni ọba fi mọ̀nà ẹ̀rí báwa fi mọ̀nà agbọ́dọ̀ máa dúpẹ́ ọlọ́run fẹ́ fi wa kó sì máa pè é sójú ọ̀nà sunna bil hikma pẹ̀lú ọgbọ́n àtòyè wal maw'izatil hasana àti wáàsì tí máa ń dùn mọ́ etí àti wáàsì tí máa ń ṣe ẹ̀mí láǹfààní ẹni tó fẹ́ sọ fún pé kó ṣe dáadáa tó ti ní àfà ọmọ náà níyàn gbogbo àwọn pálapàla tẹ̀ ń ṣe yẹn tẹ́ bá kú sórí ẹ̀ lásán iná lẹ́wọ̀n lọ straight ọjọ́ tí wọn náà fẹ́ mẹ́sìn tó bá jẹ́ pé wọ́n ṣe àbúrò ṣe ẹnìyẹn àfà ṣòkòtò yìí kọjá kókósẹ̀ antafi náà ọmọ náà ní ẹ̀ afá òun fi ṣíbí jẹun áà iná ló lọ tààràrà tẹ́ni tó sọrú yẹ fún ádẹ̀gbẹ̀ tí a fẹ́ gbọ́dọ̀ fẹ́ sọ a gbọ́dọ̀ gbìyànjú láti mójútó ara wa ká mójútó dáadáa ká sì páyọ̀ náà bá pẹ̀lú gbogbo nǹkan tí a bá ń ṣe kọ́nà bá kó mú ẹnì kọ̀ọ̀kan wá dúró dédé wọ́n lẹ́ni anzala mina sama nínú ìdẹ̀ra tó yẹ ká máa ronú sí tó jẹ́ pé ta bá ń ronú sí àtàtà rẹ̀ mọ́ àti nífẹ̀ẹ́ ọlọ́hùn ọlọ́hùn àti tàtà rẹ̀ nífẹ̀ẹ́ àwa náà ọlọ́hùn sọ omi kalẹ̀ fún wa láti sọ̀nà ó yẹ káwa aré èkó gbélé yé dáadáa àti àwa tá gbé nàìjíríà lápapọ̀ omi tọ́nà ba ń sọ kalẹ̀ fún wa láti sọ̀nà yìí ó wà nínú ẹ̀ta ọjọ́ tójú bá rọ̀ fún apọ̀nmi sílé dáadáa tá à ń mú kódà àwọn ẹlòmíì tó bá tó fẹ́ ṣe special dua wọ́n á tún ní ẹ̀rọ gbé omi òjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti oríṣiríṣi nǹkan tójú bá rọ̀ àtúnfi gbé nǹkan wàmínúhù ṣájàrò ọlọ́run ní látara omi òjò yìí àwọn igi tẹ́ ń hù ó ń jáde fi ìtùsí lórí àwọn igi olóòórùn oríṣiríṣi tàbí ṣe pẹ̀fíù aròjò tó ń rọ̀ yìí náà ló fi ń wá o ọlọ́run ní wa anzalna alhadida ọlọ́run la tún sọ irin kalẹ̀ èèyàn tún ṣe mọ̀ pé ìyẹn pé irin sọ́mọ̀ náà ló ti ń sọ kalẹ̀ petrol tá a rí yẹn sọ́mọ̀ ló ti ń sọ kalẹ̀ gbogbo àlùmọ́ọ́nì inú ilẹ̀ pátápátá inú sọ́mọ̀ ló ti ń wá nígbà wọn bá dé inú ilẹ̀ oníkálukú á lọ decompose síbi tó yẹ ni wọ́n wá máa di oríṣiríṣi nǹkan gbogbo ẹ̀ lọ́lọ́run fi ní wà fi sàmà ìrèsì kókó wà máa tún wà á dùn gbogbo tẹ̀ ń jẹ tẹ̀ mú pátápátá ọlọ́run ní sọ́mọ̀ ló fi wá gbogbo tọ́lọ́n promise sọ́mọ̀ ló fi wá ọlọ́run àwa jù wá láti sọ́mọ̀ àwa balẹ̀ sáàyè tó yẹ kó balẹ̀ sí so tá a bá wòye dáadáa àwọn eléyìí náà nínú oore tọ́lọ́run ń ṣe fún wa ni yóò ń bètò lákòó bí ìzára ní ẹ̀rí omi òjò yìí látàrẹ àwọn nǹkan irúgbìn ọlọ́ọ̀bá máa mú jáde fún yín wá zaitu Allahu akbar òjò tẹ́ ẹ rí yẹn ara ẹ̀ náà lòróró ti ń jáde o azeit oil epo ni òróró ni àti gbogbo nǹkan míì tó dàbí òróró òróró òróró ara òjò yìí náà ni o engine oil òróró náà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo ẹ̀ pátápátá àtàrà omi kan tó ti sọ̀kalẹ̀ láti sọ́nà yìí wà nàkì àwọn nǹkan bíi ọ̀pẹ tẹ̀tú ń lò yẹn epo èyí ń ṣe pọ́ńbẹ́ ni èyí tẹ̀bí ń ṣe gbàtẹ̀bí ń ṣàwo àti dàbídù fún rẹ̀ sọ́mọ̀ náà gbogbo ẹ̀ ti wá wal anab àwọn èso ìnàbì grape àbí ìwọ̀n ló ń pè ní ìnàbì nù wọn èbó náà ni grape àbí gbogbo àwọn èso báyẹn náà wa min kulli samarat ọlọ́run ní ká kó o lákòótán àti gbogbo èso pátápátá rẹ̀ ń jẹ ibi omi kan tó wá láti sánmọ̀ yìí iná fi dhalika la ayatan li qawmi yatafakkaru ọlọ́lẹ́ tó bá máa ń jókòó nu yé tó máa ń ronú á rí pé àmì ọlọ́run ní gbogbo àwọn eléyìí wa sakhkhara lakumul layla nínú àwọn àmì ọlọ́run tó yẹ kẹ́ ẹ máa ronú sí tó jẹ́ ìdẹ̀kùn tọ́lọ́run ṣe fún yín ọlọ́run ọba rọ òru fún yín òru tí ò bá jẹ́ pọ́lọ́run rọ̀ ni ìbẹ̀rù wà ní òru kò sẹ́ni tó máa lè rí mẹ́ nínú ọ̀nà tọ́lọ́run òun náà ni pé ọlọ́run bá fi àwọn ìràwọ̀ sókè ó fi òṣùpá sókè débi pé téèyàn bá tíyàn bá ti rí òṣùpá yẹn ẹ̀mí ìyájú sì máa balẹ̀ torí kó máa rí tó ń bọ̀ lọ́ọ̀kan ọlọ́run ló rọ òru fún wa òru àsìkò ìbẹ̀rù ni nínú rírọ òru tọ́nà bá rọ fún wa àsìkò ta fi ń sinmi ni látara kó ti rọ ẹ lè fọnu téèyàn bá sùn lọ́sàn-án téèyàn bá three hours ní ẹ lè fi wí oorun six hours téèyàn bá sùn lọ́sàn ọlọ́run ní waja'alna al-layla libasa a ṣe òru fún yín ní àsìkò tẹ́ ẹ̀ máa fi sinmi wan-nahara ma'asha a sì ṣe ojúmọmọ a ṣe ní àsìkò tẹ́ ẹ̀ máa fi wá jíjẹ mímu iṣẹ́ téèyàn bá ṣe lóru jẹ́ fẹ́ fi wé ìtẹ́ ṣe lójúmọmọ ni ẹ lè fi wé ẹ lè fi wé torí wípé oorun lásán ẹnájì tá à ń rí látara oorun àárí lára òṣùpá to a ní peak energy lásìkò ọ̀sán yẹn téèyàn bá wá ń fọ̀sán sùn jọ mọ́ kò nọ́mà so kọ́nà fi wá ṣe kò ń gẹ dáadáa ọlọ́run ni wà nà àárọ̀ ọ̀sán gan fún rẹ̀ inú àtúrọ̀ fún yín náà ẹ̀rí òrùn òrùn tẹ́ rí yẹn wọ́n ní ẹ̀yìn ẹ̀ lọ́nà ọba kọ sáyé òrùn yẹn nígbà tí èèyàn bá mú àwọn pot tàbí gáàsì tá máa ń lò yẹn àwọn electric stove ṣẹ́mẹ̀ kó rí ẹ̀ ló máa ń gbóná ori orí ẹ̀ ló máa ń gbóná dáadáa kọ́ wá kó orí nǹkan sókè kọ́ wá ní kéèyàn máa fọwọ́ pa abẹ́ ṣẹ́mẹ̀ kó sì rọrùn bó ṣe rí nìyẹn oorun sí ni wọ́n ní tí ẹ bá fẹ́ kó ilé ayé ta wà ń bẹ sínú oorun wọ́n ní tó bá jẹ́ wípé oorun bá jẹ́ nǹkan tó dàbí abọ́ táwa fẹ́ kó ilé ayé ta wà ń bẹ ẹ̀ ta fẹ́ kó sínú ẹ̀ wọ́n ní ta bá kó one thousand sílé ó sì gbà lọ one point three million tabako one point three million ẹ táwa ń gbé yìí tabako sínú oòrùn ó gbà lọ ẹwò kọjọ mọ́ ọlọ́run wá ló wúrọ̀ òrùn yẹn fún wa ẹwò sólè àtàṣọ ẹ̀ náà tí ò bá sí mẹ̀já ló pa nìgbélé ayé ẹ wá wo distance ibi tí òrùn wà lọ́hùn náà wọ́n tún wá ní ẹ̀yìn ẹ̀ náà lọ́nà bá kọ tọ́nà ògùn bá rọ̀ ṣàrùpá tó bẹ́ẹ̀ ẹ wo rate tí òṣùpá náà fi tutù tí ọlọ́run bá mú òṣùpá wá sí orí ilé ayé àbó súnmọ́ gbogbo ilé ayé máa freeze ni níbi tó tutù dé ṣùgbọ́n ẹwọ bọ́nà ọba ṣe rọ̀ fún wa ọlọ́run tó ṣe léyìí wà lójú mọ̀ wà lójú ọlọ́run ní àwọn ọ̀rọ̀ àwọ̀tẹ́ tó máa ń wò lókè yẹn tó pọ̀ yẹn wọ́n pọ̀ ju yẹpẹ lọ ìràwọ̀ kọ̀ọ̀kan sì ni wọ́n ló tóbi jù ṣùpá lọ abẹ́rì nǹkan kódà wọ́n ló tóbi ju ẹ̀ẹ́sì lọ wọ́n ní tí ìràwọ̀ kan bá jábọ́ sórí ẹ̀ẹ́sì ó máa jókòó lé mọ́lẹ̀ yìí nígbà tí ìjùbá fẹ́ tàn wá wọ́n ní jábọ́ a èèyàn ńlá kan ló ti kú yẹn irọ́ ńlá irọ́ funfun ìràwọ̀ gbọ́dọ̀ jábọ́ àwọn ìmọ́lẹ̀ tó wà lára ẹ̀ lọ́nà máa ń ní tó máa jábọ́ kò kì í gbọ̀ngàn ọlọ́run ló ń ìràwọ̀ náà fún wa o musa ọ̀rọ̀ tún bí ọlọ́run tẹ̀ lórí bá fún yín ni àmọ́ náà látara gbogbo ta kàkálẹ̀ ni wà máa dárọ alákùn fil ardi ọlọ́run ní tẹ́bá tún gbogbo àwọn nǹkan tá a dá fún yín lórí ilẹ̀ mukhtalifan alwanu ọlọ́run ní kọ́nà gbogbo wọn yàtọ̀ síra wọn náà ẹ wà wọ èèyàn gangan fúnra wa bí gbogbo wa ṣe wà yìí tába sọ pa dúdú dúdú wa yàtọ̀ síra wọn tába làwọn kan pupa pupa wọn yàtọ̀ síra wọn a ti sọ̀rọ̀ àfin lẹ́ẹ̀kan àbí bẹ́ẹ̀ kọ́ ni téèyàn kan bá ń bẹ náà pé àwọn náà ti ẹ̀jẹ̀ kémi náà bímọ pupa lọ́dọ̀ wa bí ṣẹmẹ̀ pé a tún máa là á pé a kó má jà fi o àbí bẹ́ẹ̀ kọ́ ni torí àmọ́ tá a fi ṣe fún wa àfi ń dẹ̀ fa ìgàn àfi pupa kò nídìí bó ṣe ń lo kírímù kó tó dùn àbí òyìnbó àbí bẹ́ẹ̀ kọ́ ni kó náà onímọ̀ ẹ̀kọ́ ọmọ Yorùbá ni nígbà òun náà bá ti pupa ṣòkọ́ náà kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa ọlọ́run ní gbogbo àwọn nǹkan yìí pátápátá iná fìdálì kàlà àyàtà lè kọ́ mi ìyá dàkàrú ọlọ́run àwọn tó bá máa ń ronú wọn àrí pa mi wà ń bẹ̀ o wọ́n hu wà lẹ́bi sáxọ̀rọ̀ lákòmù sáxọ̀rọ̀ báhàrọ̀ ọlọ́run tó rọ odò odò àwọn tí àlóṣọ yẹn bọ́n ti tóbi yẹn ọlọ́run tó rọ wọn fún yín lè dá àkọlù mí ni hù láṣìmọ̀ tọ̀ ìyá àwọn ẹja nú ẹ̀ àwọn ẹran nú ẹ̀ ẹ̀ máa jẹ wọn wàtàtàkìrìjù mi ni hù hìlì nǹkan àlùmọ́ọ́nì ẹ̀ tún máa yọ wọ́n jáde látara odò láwọn nǹkan táwọn èèyàn fi ń ṣọ̀ṣọ́ oríṣiríṣi ẹ àwọn diamond àwọn stone tó wọ́n dáadáa yẹn ẹ̀rí pé inú odò náà ti máa ń rí ọ̀gọ̀rọ̀ wọn gbà mí àwọn kílẹ̀ wá kílẹ̀ fi àwọn nǹkan yìí ṣe ọlọ́run ní tẹ́lifásúnà ẹ̀ máa wọ̀ sára wàtárọ̀ lè fúlikà mọ̀ wá kírọ̀ fìlì ẹ̀ẹ́rì àwọn ọkọ̀ ojú omi ńláńlá yẹn wọ́n á máa rìn lórí omi ẹ wo rí omi ìjọmọ́ téèyàn bá sọ abẹ́rẹ́ sínú ẹ̀ ibo ló lọ ó lọ sálẹ̀ ṣùgbọ́n ẹ wá wo ọkọ̀ ojú omi tó tó síìtì wa yìí tẹ bá wá gbé sínú ẹ̀ á wá léfò lókè tálẹ̀ tó ṣe lé ọlọ́run bá ní wàlítẹ́bù sáhùn òun fàdéjì ọlọ́run ló ń ṣe gbogbo ilé fún yín kẹlẹ̀ máa fi wá jíjẹ mímu ẹ̀fẹ́ import ẹ fẹ́ kó epo yín lọ láti nàìjíríà lọ sí europe kọ́ bá yé rìfáìnẹ̀ nígbà tẹ́yìn ò ní rìfáìnárì ẹ̀ tún kó padà wá àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí èbí jíjẹ mímu ni wọ́n bá stọ́ọ̀pù láàrin ọ̀sẹ̀ kan ti pa àwọn òkò lọ àwọn òkò bọ̀ jẹ́mọ̀ sí wàhálà dé àbí kọ́ ni ọkọ̀ ojú omi ò lè ṣiṣẹ́ mọ́ ló fi jẹ́ pé ṣẹ́rẹ́ tó bá ń jọrọ ẹ̀ lójú tó wò pé ti báwo ni tọ́nà ṣe jẹ́ à ẹni yóò ní ròrùn ẹni yóò ní ròrùn ṣé nínú àwọn àyè téèyàn ti máa ń mọ náà ni kéèyàn gun ọkọ̀ ojú omi kọ́kọ́jú omi yìí wá gbé yàn dáwọn bìkan tẹ̀sí ẹ̀ ní rí nǹkan kan mọ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ̀ ní rí nǹkan kan mọ́ lósì níwájú lẹ́yìn nǹkan tẹ̀kọ̀ máa wò náà ní kí ni omi àti sọ́mọ̀ ẹ wá tún sí àwọn bìkan sọ́mọ̀ àti omi á wá papọ̀ torí pé kọ́nà omi àti kọ́nà sọ́mọ̀ wọ́n á ti papọ̀ ẹ wá máa wo kókè bóò làwọn èèyàn ṣe wá ń rìn nínú omi yìí tí wọ́n á sì máa lọ tí wọ́n á máa lọ tí wọ́n ò ní ṣìnà ọlọ́ọ̀bá lékè ọlá ó padà sọ yẹn fún wa mi ó ní wà alkọfil arúgbìrọ̀ wá sí yà nínú orí tọ́lọ́ ń ṣe fún yín ó ní òun wá tún gbé àwọn mountains òun tún fi kan ilẹ̀ mọ́lẹ̀ fún yín ántàmì ìdàbíkùn kí ilẹ̀ má bàa máa ṣèkì mọ́ yín ẹsẹ̀ wọ́n ní ṣe rí omi ẹwọ́ mi ń sìn téèyàn bá gbé omi kalẹ̀ tómi yẹn tómi báf tẹ wá rẹ aṣọ kan síbẹ̀ kí ló wá máa ṣe ẹ̀rí paṣọ yẹn á máa yí ń bẹ̀ ni wọ́n ní ẹ̀sì tá náà bó ṣe ń yí lórí omi nìyẹn wọ́n wá ní eré tó ń sá ó ju eré plane lọ tèmi àti yín bá wà lórí ilẹ̀ tá a wà yìí tílẹ̀ wá ń sáré tí plane sá ṣáàlì dúró lórí ẹ̀ ọlọ́run wá ní wálìjì báàlà àwùtáàdá ọlọ́run wá lóun mú àwọn òkè ńláńlá yẹn òkè olúmọ òkè kìíní kan táwọn yẹn wá lọ ń bọ yẹn ṣé ọlọ́run gbé sílẹ̀ pé kẹlẹ̀ máa bọ́ ni ọlọ́run gbé sílẹ̀ pé kó lè dilẹ̀ mú kílẹ̀ má bàa máa mìmọ́ yín lára ẹ̀yin wá lọ ń forí kanlẹ̀ fún ṣí ọyìn ó fè lákò ọlọ́run ní ṣí ọyìn wàlímà ta'buduna min dunillah àti gbogbo àwọn òkúta yẹn ṣí ọ gbogbo yìí ọlọ́run ní eléyìí òun lòun ọba tó ṣe fún yín wà àníhàárọ̀ wà ṣubúlán ọlọ́run tó fún yín láwọn odò àti àwọn ojú títí oríṣiríṣi express la'allakum tahtadun kẹba lè máa bẹ̀lẹ̀ tó jẹ́ wípé ẹ máa wà guided from one place to another wà alamat ọlọ́run ló tún wá fún yín láwọn symbols àwọn alamat téèyàn máa fi mọ̀ ẹ rí pé téèyàn bá délùú kan ẹ wò pé àtẹ ah, bá délùú yẹn ẹ wo fàpẹ̀rẹ̀ wà alamat kí ló ń jẹ́ làṣà kí ló dé tó fi ń sọ èyí tó fi ń pè làṣà ní làṣà ewé ṣẹmọ ewé tó ń pè ní ewé làṣà tó máa ń dàbí ewé Dubai ẹ̀yin òtúmọ̀ ewé làṣà àmì ní believe ewé láàbí wọ́n máa ń pè ní ewé làṣà àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní ewé yẹn pọ̀ nílùú làṣà ẹ̀ àwọn ọmọ òpèpè hàn hmm, wọ́n gbọ́ history nìyẹn inú rédíò láti gbọ́ yorùbá program ni nígbà táwa náà wà kékeré tiẹ̀ láti gbọ́ ẹ̀ àbí àlàmọ́ọ̀tì nìyẹn náà àwọn àmì tẹ́lẹ̀ máa fi dá ọ̀nà mọ̀ tẹ bá ti débi tí ewé yẹn wà ẹ mọ̀ pé à ibi tí ewé tó bá fẹ́ júwe tó ọ̀yàn bá ń bọ̀ láti Mushin wọ́n wá sọ pé ibi tí ewé lásà wà yẹn torí pọ̀ tó ń lọ Mushin tó ń bọ̀ láti sọlọ̀ wọ́n máa gba yìí lásà kọjá wọ́n á máa sọ fún wọn pé ibi tí ewé lásà wà yẹn látara bẹ́ẹ̀ níbẹ̀ fi bí yìí lásà tó ti yé wọ́n ní ìsọlọ̀ ìsọọlọ àwọn tó ń bọ̀ gbogbo ọ̀nà kọ̀tún wá bí ẹ tó bá ti ń bọ̀ wọ́n máa ń ta ọlọ ní ìsọlọ̀ wọ́n wá sọ pé ìsọọlọ ibi tó ti ń ta ọlọ ní ìsọlọ fi di kíni ló fi di ìsọlọ gẹ́gẹ́ bí àwọn historia Yorùbá bí wọ́n ṣe sọ aguda ẹ jẹ́ ká lọ bí àwọn historia ẹ agodo ńkọ́ bóyá taba bá rí kábíyèsí kọ́nà ń jẹ́ kí ẹ̀mí wọn gùn dáadáa lórí dáadáa bóyá taba bá rí kábíyèsí wọ́n lè sọ ìpìlẹ̀ àgòdò fún wa ẹ̀yin lè bá wa bí ọba wa ṣì lẹ́gbẹ̀ tí ó ti yé kọ́lọ̀ kó ṣàánú ibi tá a wa alamat gbogbo àwọn eléyìí symbols ni signs ni tá a lè máa fi mọ ibì kan síbì kan ta ló ṣe gbogbo eléyìí fún wa jọ mọ́ ọlọ́run ọba ni wábi nájìmí hum yahtadun ọlọ́run wa ní àti àwọn ìràwọ̀ yẹn hum yahtadun àwọn èèyàn máa ń fi ìràwọ̀ mọ̀ náà àwọn tó jẹ́ scientist yẹn àwọn tó jẹ́ sailors tó bá wà lórí orí ọkọ̀ ojú omi ẹ̀rí pé máàpù ni wọ́n máa gbé kiri wọ́n máa sọ pé ìràwọ̀ yìí Chicago ló kọjú sí ìràwọ̀ yìí ibi tó bá ti di pé kò sí nǹkan kan mọ́ lórí omi ẹ̀rí wájú mọ́ ẹ̀rọ ẹ̀rí ẹ̀yìn mọ́ ẹ̀rí nǹkan kan mọ́ àwọn nǹkan yẹn ni wọ́n máa mọ́nítọ̀ àwọn dẹ̀ tún láwọn devices gbogbo ìgbà tá a bá wò pé òkùnkùn ti ṣú hàn yẹn àwọn ni tọ́ọ̀ tún máa fi wò tọ́ọ̀ máa fi rí pé torí pé ah wọ́n ní ọmọdé ò débi ẹrù lẹrù ò bá àgbàlagbà náà ńkọ́ tágbàlagbà dá bá débi ẹrù ẹrù ò ní ìbá téèyàn bá wọ ọkọ̀ ojú omi bó ṣe tápò àbí àbí kí ló máa ń pè àbáwọn wọta sáìdì yẹn kéèyàn kàn sí ẹ̀kan ọkọ̀ ojú omi kẹwàá wà láàrin omi tẹ́ ẹ̀ rí nǹkan kan mọ́ á ah, ẹ̀rù ọ̀nà abáyàn pé bó bá ṣẹlẹ̀ ń bì á ah, ó mà ó mà tán nìyẹn ó tán kọ́lọ́n kó ṣàánú wa ọlọ́run ọba àdékè ọlá wa ní àfàmà ìyá kọlọ́kù ká máa ṣé ẹni tó dá nǹkan ẹ fẹ́ máa fi wé ẹni tí ò dá nǹkan ni gbogbo ta ti ń kàkalẹ̀ ìta ló dá ọlọ́run ni ṣé wàá fẹ́ máa fi ọlọ́run wé àwọn nǹkan míì tẹ́ ń sìn tí wọ́n dá nǹkan kan ni ọlọ́run ni afala tadhakkaru ah, ah, ẹ kì í ronú ni wa in ta'uddu ni'mata Allah tẹ́ bá lè fẹ́ máa ka ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba la tuhsuha ah, ẹ nílè ka inna Allaha la ghafurur rahim ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà ọba aláforíjì lọ́lọ́run fẹ́ni tó bá túbá ọba oníkẹ́ ni o fẹ́ni tó bá ń wá ìkẹ́ ọlọ́run kọ́lọ̀ ọba kó má ṣe ìkẹ́ wa eléyìí jẹ́ nínú àwọn nǹkan tó máa jẹ́ sábàbí kọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ wa tó jẹ́ lẹ́ẹ̀kẹfà nínú àwọn nǹkan bíi bóyá fifteen ta la fẹ́ sọ fún wa nípa wípé téèyàn bá fẹ́ kọ́lọ̀ nífẹ̀ẹ́ yàn eléyìí ta sọ lákọ̀ọ́kọ́ ká mọ àwọn orúkọ ọlọ́run ọba ìmọ̀ orúkọ ọlọ́run ó máa ń jẹ́ kí ìmọ̀ nìyàn lékún eléyìí dẹ̀ máa jẹ́ sábàbí kọ́lọ̀ nífẹ̀ẹ́ wa ẹlẹ́ẹ̀kejì ká máa ronú sí àwọn ẹ̀dá tọ́lọ́ ń dá àwọn ìdẹ̀kùn tọ́lọ́ ń ṣe fún wa tá a bá ti ń ronú sílẹ̀ kódà èèyàn ò tiẹ̀ ní rántí láti béèrè nǹkan mi nígbà tó bá rò títí títí títí pé ah, ọlọ́run ṣe lé wà á ti gbàgbé wà á kọ̀ dìde ni pé ah eléyìí tọ́lọ́run ṣe ìgbọ́n pọ̀ ó ti gbàgbé èyí tó fẹ́ béèrè ṣùgbọ́n lọ́ọ̀ ni tẹ́ bá ti dúpẹ́ òun náà bá máa ṣe làyín ṣàkárùtò làzídà nọkùn èyí tó kù tó wá yọ náà bá mọ̀ ṣùgbọ́n gbà téèyàn bá ti máa ronú nípa nǹkan tọ́lọ́run ti ṣe fún yàn á wá gbàgbé tí nǹkan kan bá ṣe bá wa pariwo àṣèmi nìkan ni ìwọ náà kí ni mo wá ṣe fọ́lọ́run mo dẹ̀ ń kírun mo dẹ̀ ń gbàwẹ̀ kí ló à ok ojú tọ́lọ̀ ń fún ẹ kí ló ṣe fọ́lọ́run tọ́lọ̀ fi fún ẹ lójú nígbà tọ́lọ́run fẹ́ dá ẹ kò dá ẹ ní màálù kán ti pa ẹni kán ti du ẹni abatíọ̀ kí ló ṣe fọ́lọ́run tọ́lọ̀ fi dẹ̀ léèyàn so kọ́lọ̀ ọba kò fi wá ṣe kò ń gẹ̀ dáadáa kọ́lọ̀ kò dúró tì wá. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب tí a bá rẹ̀ tó níbèrè ẹyọ kan ṣo péré ká tó máa àwọn tó máa ń náwó àwọn màláìka máa ṣàdúrà fún wọn. ẹ èèyàn máa ń tọ́jú owó ṣó ti yé èèyàn lè tọ́jú owó Islam tako pé ká tọ́jú owó ká ní savings ṣó ti yé but kéèyàn máa wá torí savings gbogbo àwọn ojúṣe tó yẹ kó o ṣe àwọn tó jẹ́ pẹ̀tọ́ ẹni kò fún wọn lóúnjẹ kò wá torí kò fẹ́ sèbù owó kò fún wọn lóúnjẹ àwọn tó yẹ kó o tọ́jú o torí pé wọ́n fẹ́ lówó lákàntì o wọn so kọ́lọ̀ kó ṣàánú gbogbo yẹn la gbọ́dọ̀ ṣọ islam ní ká má lówó lákàntì èèyàn lè ní one billion lákàntì ṣùgbọ́n kó máa yan zaka lé e lórí kó sì máa ṣàánú àwọn tí wọ́n ní kó mọ̀ wá torí pé one billion yẹn ah by the end of this new year resolution at least ní ọdún two thousand and kìíní mo fẹ́ gbìyànjú pé owó yẹn di two billion torí pé wá fẹ́ kó di two billion gbogbo ẹ̀ débi bá ń pa òdì ẹ̀wà rí tí wọ́n rò pé inshallah ẹ má wọ́rí o mo láwọn project kan ní two ni tó bá di two thousand and twenty one owó school fees ọmọ yín ẹ ṣá má wọ́rí mo máa bá yín gbé bọ̀ ẹ jẹ́ kó di two kò ní bá mọ́ wọ́n lè yàn wà lọ́sítù wọ́n ní ìdí owó tó máa fi treat ẹ̀ nísinsìnyí oní tó bá di two thousand and twenty one ẹ má wọ́rí gbogbo nǹkan yẹn ẹ̀mí sì ti ń bọ̀ lọ wọ́n ní kí ló dé oní project one billion ló ní làkàndó fẹ́ sọ di two billion tó gbogbo eléyìí nǹkan burúkú ni kọ́lọ̀ fún làwọn bẹ́ẹ̀ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك